èmi lẹ́yìn ìṣàfẹ́ ìdìbò káàdì. àfà ó súnmọ́ pọ̀nà ìyàwó olùkọ́ o ó súnmọ́ ìyàwó náà bàbá ìyàwó àti ìyá ìyàwó àwọn nífẹ̀ẹ́ ayé díẹ̀ wọ́n jẹ́ tó súnmọ́ pé a máa ń mutí díẹ̀ àbá máa ń lọ òye àríyá. mo sáré pé bẹ́ẹ̀ àwọn pé alága àdúró alága àmẹ́rò àwọn obìnrin ti tẹ̀lé sáàmẹ́ta ìfún láwọn alága lọ́sọ̀tì nípa àtẹ̀rí yá ayé àná ẹ̀sìn tàkùrọ̀ wẹ́rẹ́ kọ́ lọ́ọ́ ni èèyàn máa fà á ní ọlọ́ọ̀tọ́ dókòó obìnrin sáà èmi náà dìde jọ́nà ẹ̀yin tẹ̀ tẹ̀lọ́ sọ́wọ́ ẹ̀dìdẹ dúró gbàtà àwọn tá a ti bọ̀rọ̀ sí ojú aládìde ayé ẹ̀rẹ̀ fọwọ́ àmẹ́rí ẹ̀rẹ̀ ọyọ lọ fọwọ́ wa wọ́n ta ọ̀gbọ́n wa kú mo ní wọ́n lọ. tí n kúrò bá níta yẹn àfa ọ̀fẹ́ ṣe nìka àfa oṣù nà ìyàwó oṣù nà kí lè tẹ̀lé engagement tó tẹ̀lé títà ẹ̀rọ pàkàlọ́dà òbí tí a bá tẹ̀lé engagement wà sẹ́yìn àríkítà tó ṣe bẹ́ẹ̀ ó ní dájú mẹ́rin ẹni ọlọ́run ni àfa mi ni ọlọ́run tẹ́ ẹ bá fún ní engagement níjọ́ ìyàwó rẹ̀ ní ìsàlọ̀ ni o wọ́n ti bẹ̀rẹ̀ engagement ó ti di aago mẹ́wàá tó lé ìyàwó ó ti sàkó òun lé. yẹ síbẹ̀ sàkó òun lé mi àbúrò rẹ̀ nínú ìnáwó mi kóbìnrin kọ́ máa ń yẹ sẹ́yìn wọ́n lọ́wọ́ kí a máa fẹ́ràn dáadáa ẹ̀ẹ́dọ́kọ̀ ẹ̀dúró ẹ̀mọ́ ọmọ kàwá kí a àwọn àbá ọ̀mọ́ wọ́n ṣe gbọ́dọ̀ wọ́n ṣe wáàsì wọ́n sọ̀rọ̀ àdúrà wọ́n ṣe kútùbà wọ́n ṣe kútùbà tó lè rájà wọ́n ṣe gbogbo ẹ̀ ẹ̀ wọ́n lẹ́yìn engagement yóò ẹ̀ka dúró ẹ̀rọ yóò bẹ lóòótọ́ o lè mẹ́ni tó ta kọ̀ tó báwo kẹ́kẹ́ bẹ tó o lè rí ṣe tí ẹni pé àbẹ̀ engagement o like recent news sísà kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe nìkan àwọn òbí ẹni níjọ nìkan rẹ ò nílò nìkan wọn ni àwọn olè wọn bá lè fọ òṣè nìkan àwọn yẹn dé ṣe nìkan ọba kọlù mi ọba kọlù mi pé kí ni kò wò sí mi ní òkè kò lé ọmọ tí máa bá ìṣe sọ pé o ti àgbì fún oṣù jù nígbà wọn làjú ni lóṣù tó kódà tọ́ba tó lóṣù dáàbò gẹ́sọ́ bó tó ṣù dáàbò gẹ́sọ́ tó bá yẹ dé ṣe nìkan tó bá ti àwọn ọjọ́ nìkan dájú mẹ́rin ìṣíjú o tó àmọ́ ìṣíjú ọ̀dà mọ̀ sálọ kó lé mo ní bàbá wọn lajú nínú ìṣẹ́ tó o bá lajú bá lè ká rẹ ìwọ àtàbà rẹ ọjọ́ ti pẹ́ lórí bẹ́ẹ̀ sẹ́ra yín ẹnì ṣe sùn náà ṣé sùúrù sọmọ ní àyíṣẹ́ àbútẹ́lá ní kí n sì dáàbò jẹ́ yìí sì kí n mọ̀ bóyí jẹ kó ṣe nǹkan fún bàbá lájú bí ṣé kọ́ba kọ́ba pínlẹ̀ káàkó ọ̀la fẹ́ jẹ́ ṣe táwọn èèyàn bọ̀ láti èkó wọn bọ̀ láti Àbújá wọn bọ̀ láti Kánò ṣé ọ̀nkù brọ́d wàlẹ́ lọ́la máa bójú kí ló dé kó sílẹ̀ èdè wàlẹ́ kò ní dá kí àwọn èèyàn kúndé láti bẹ́ẹ̀ kí wọ́n á ti sílẹ̀ yìí nílò kí tó bá rí bẹ́ẹ̀ o nílò kankan pé ọ̀dà inṣàlá máa sáfòlé lọ́la. fọ́ọ̀mù ọ̀bà kò lé torí tó wọ̀ lé yẹn tó bá rí bẹ́ẹ̀ kọ́ sáfòlé kẹ́rẹ́ kẹ́rẹ́ tó gbóni kẹ́rẹ́ kọ́kọ́ rẹ wá jẹ́ kẹ́rẹ́ náà mọ̀ lọ tó fi lé fún wọn tẹ́lẹ̀ àwọn bá nílò ọkọ̀ rẹ wọ̀ àwọn bá nílò ọkọ̀ àwọn gbogbo wọn ni ká lọ pápá engagement gbogbo àwọn ọ̀lànà tá a máa ń ṣe yẹn ká pápá dànù. àfáà náà lọ́rọ̀ bí àwọn kan yẹn táwọn mí ẹ̀rọ bẹ́ẹ̀ wọ́n dàbí wọn dàbí èrè ṣe ẹ̀rọ wá fún àwọn ọ̀dà àwọn àwọn yẹn nìkan yìí tọ́ba ti àrí ẹ̀rọ báwọn lájú ọ̀dà inṣàlá aṣọ engagement tó ti yé tọ́ba ti àrí bọ́ọ̀tì dájọ́ tí wọ́n lè yẹ mọ́ bẹ́ẹ̀ bí ọ̀sẹ̀ kan àbókù bí ọ̀sẹ̀ kan dájú ọ̀rọ̀ ọjọ́ orí yẹn wàláyé àtúpadà tó rò ọlọ́run àdáwọ̀ àdìsá ìfàsẹ́yìn ni ó jẹ fún ẹ̀sìn wa táwọn èèyàn wá wá dùn mẹ́wọ́ wa fún wa di pé irú wa làwọn tó ń ṣẹlẹ̀ gẹ́gẹ́mẹ́lì àwọn àfáà bọ́ọ̀ tí wọ́n ṣe program. títí táwọn sẹ́rí fúlẹ̀ mùsà mẹ́rin ní àwọn obìnrin àwọn ìyá wa wọ́n ní ìdí ayé pọ̀ torí táwọn kàkún yìí ló fẹ́ ẹlẹ́gẹ́gẹ́mẹ́ntì wọ́n dùn wọ́n gbé owó ṣùgbọ́n àdá wọn yẹn. tó bá ti àárọ̀ ọjọ́ nìkan mo ti máa fẹ́ pé níjọ́ nìkan rẹ̀ báyìí àfa lóun máa mọ̀ pẹ̀lú ẹni áfà wà láfà tó dé tọ́lá àfa níyàwó wọ́n ti fọ́n ti fojú wọn láwọn ọmọ bó kan wà lẹ́wọ̀n òun ọmọ mọ̀ pẹ̀lú ẹni áfà àná tó dé nígbà táwọn bá fẹ́ yàwó ti kọ́ fojú tó dáàmú jẹ àsìkò tí ó pa àfọ ọmọ ẹ̀ka ju gbogbo àti àjòkò kalẹ̀ ọkọ̀ ìyàwó ní ọdún mẹ́rin tó kẹ́ zuri tulu báyìí wà lẹ́kọ̀ọ́ ìdílé wọn lọ pèrò mo ní àbá yìí lè pọ̀ yìí lè báyìí wọn lẹ́kọ̀ọ́ ìwé ló ń lọ pèrò ọ̀làwà pẹ̀lú lọ́wọ́ ọgbà wàhálà àti nílé àná wọn ò ní ilẹ̀ tọ́lá ìmúyàwó òun ní òun ní ìyàwó ilé ìgbẹ́ so ìdá sọ́mádì yìí ni pé gbogbo àwọn ìmúra dàgbà bá ẹjọ́ ẹjẹ́ ká kà fani fani yìí wa kọ̀ pọ́n wálé kẹ́mùsùlùmí ọmọ ẹ̀sẹ̀ náà kọ̀ wá nígbà tí ìnáwó ogun ló ẹlẹ́kejì gbogbo àwọn àwọn sẹ̀nàwó rẹ̀ tí wọ́n máa pelére nǹkan kú ni o àáfàá sẹ̀nàwó ká gbìyànjú èyí mẹ̀kẹ́ náà bá tẹ́ fún ọ̀fẹ́ ṣèyàwó àbúrò rẹ̀ olówó pèlè wà láì tọ́ bá pelére sọ́ra àwọn àáfàá ti bá kú wá síbi àwọn ni wọ́n da ogo wọ́n pa gbogbo síkà yẹn jẹ́ ìyẹn nìkan kọ́ sọ pé ìmọ̀ sẹ̀nàwó àdúgbò yọ dàrú tí wà nílẹ̀ ọkọ̀ ìyàwó ló tó ń da kí ni o ìnáwó ẹ̀rú nígbà òkè alẹ̀ má burú má burú sí pelére mẹ́rin ṣùgbọ́n ẹ̀rẹ́ alẹ́mọ́lì kan fọ́dọ́kọ̀ wà á ní kọ̀ǹtù òní pẹ̀lú ìgbìyànjú wa náà wàlẹ́ ọ̀rọ̀ ọ̀gbọ́n ṣùgbọ́n bó sì wa náà a máa fi dákẹ́ ju àìṣiṣẹ́ yẹn ẹ̀kọ́ wà fà wọ́n bọ̀rọ̀ dún skul ẹ̀yìn bí broda ti di name of allah ní ọ̀gẹ́dẹ́ ṣẹ́ ní wọ́n sáfì yó aláǹfẹ́ ní quran ìfẹ́ lọ sọ́nà ṣẹ́ ìjàmọ̀ ṣẹ́ ní kàdí kò ní ṣe kankan lé ilé wọn wà wọ́n tìpù kan ní lọ ẹ jẹ́ ká ṣiṣẹ́ lé tóbi dá sí pé àwọn nǹkan bú yóò ní máa ṣẹlẹ̀ nígbà ká wa ọ̀rọ̀ kan nìyẹn. ọ̀nà kejì owó ní ọ̀tà àwọn sisters ọmọ ọba nínú jẹ́kẹ́ tàbí ẹgbẹ́ ìgbà tí o ti jíjọ ní káàrin ẹ̀rì tí o lè dá tí o lè dá black ló nana tó bá dá jíjọ ní káàrin ẹ̀rọ náà lọ kó sínú ìdáàbò pápá ẹgẹ kan like recently ẹ̀rọ ọ̀bọ̀n ìdíje nìyà lọ ní káàkan sọ̀rọ̀ mi sísá yẹn black ló máa ń lò completely thirty ma sọ̀rọ̀ mi ẹ̀sìn tí mo bá jíjọ ní káàrin white ló lò complete white dóò náà ní káàrin ti wà tó fúlà bóyá gbọdọ̀ bẹ́ẹ̀ family interest ni wàhálà wàhálà pé mo rí pé sísá ẹ̀rọ ni kò sọ́ọ́ dìde ṣùgbọ́n àmọ́ tó tẹ̀lẹ̀ tó jẹ́ pé kò lè kọ́tò rẹ̀ àfáàní rẹ̀ ẹ̀kẹ́ láti kọ́ ìnáwó yẹn náà ẹ̀lú kọ́wọ́ pé ìnáwó wà fáà gan torí ẹ̀ ti kálukú ti wọ́n ti dáṣọ ti ń lọ wọ́n ti ní tẹ́ǹtì tẹ́ǹtì fámìlì ọkọ̀ fámìlì kìíní kankan. àwọn nínú àwọn ìrẹ̀tẹ̀ wọn mọ̀ sísà yẹn pé black black ni wọ́n lò ibi tẹ́lẹ̀ jókòó sí àwọn kan tán jẹ́ obìnrin tán mẹ́ni yẹn tẹ́lẹ̀ kí wọ́n jọ súnmọ́ra wọn. àbúrò ní ọ̀sísà kò mọ̀ ló black lé ní ah, ah, ó gbọ́ parẹ́ kódà ó bẹ̀ kọ́ bláda ọ̀rọ̀ yẹn ti bá nìyẹn jẹ́ kí sùn subhanallah lẹ́yìn kan ní pé àwọn nǹkan kan bẹ ẹbí agbìyànjú lé nígbà tó bá wá gbìyànjú tá a bá rí agbára wá pin àárín ọ̀nà àbáyọ ló tó kẹ́kẹ́ compromise pé dájú wàhálà ìlú mi wọ wáìtì yẹn black máa wọ̀ jọ nìkan nínú àbótí máa wọ̀ tẹ́lẹ̀ dájú èmi ò ní wọ wáìtì yẹn o kò sí ní tó jọ kí ni ẹgbẹ́ lòdì kí wọ wáìtì àti wọ black ṣe bí kí ni eré tàbí ọ̀dọ́ tó ti mojú tẹ́lẹ̀ ọba lòdì mojú jọ nìkan rẹ gbìyànjú lórí ẹ̀yà subahana ladadi jọ́kòrò ọlọ́ọ̀nà tó bá rí pẹ́tọ̀ wá gbìyànjú ọ̀rọ̀ àgbà ẹjọ́ ẹjọ́ wọn dára yín lẹ́kẹ̀ẹ́ tó bá dídọ̀ nìka dájú wàlẹ́ ìbòjú ìbòjú tí a yẹ lọ́dọ̀ ní ìsàlọ̀ ìsàlọ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ dájú ìrùkí máa jáde mọ́ bẹ́ẹ̀ ẹjọ́ àjọ jámọ́jọ nìka àtijọ́ mi sọ̀rọ̀ nìka mọ́jọ nìka àtijọ́ mi àwọn ọ̀nà ń bẹ́ta lè lò èmi ti wà nílé káàkiri ẹgbẹ́ sísà yẹn àwọn bàbá rẹ̀ mi yóò sì dúró àwọn àti pé mọ́wọ́ orí òní mo tó òun síjú sẹ́ ẹ wá mọ́ tá a ṣe àwa kó àwọn sisters kan lónìí kọ́ ọdún náà lọ sápọ̀ sí ìyàwó rẹ̀ mọ̀ sí àpèyàwó sísà márùn ló dìde sísà márùn òun ló dìde wọ́n gbé bẹ́ẹ̀ adébọ̀sì ìjà bọ̀ sí ni lọ́rin lọ́ni káàdì bọ̀ sọ yìí àwọn sáàtì aláṣẹ ni lọ́rin apọ̀ dájọ́ lọ gbọ́dọ̀ àpèyàwó báyìí sísà márùn ló dìde àwọn márùn sílẹ̀ sójú agbo bàbá ìyàwó náà ó wá rẹ́rìn pé á ah, ẹni ọmọ yìí ọmọ ọdún ni ọmọ ọdún ọmọ ọdún gbà ni ọmọ ọdún ni tala ẹgbẹ́ bó àfa tẹ̀lé tó yà jẹ́ àwọn àfa àwọn àfa àwọn àfa àwọn àfa àwọn àfa àti tẹ́wọ́n tó lọ fún sọdí ẹ̀jẹ̀ náà òun náà rè nígbà wà ní gbogbo bí ẹ ṣe rí ó wọ mc pé ó ṣòkòtò pẹ̀npẹ́ ó wọ ọ̀dà àwọn sísá àwọn onídẹ̀kọ́ òbílẹ̀ lẹ́yìn ó wọ àwọn bọ́lá nígbà ìfọwọ́dẹ̀ kíní síkà jabos wa náà ló ń bẹ̀rẹ̀ kí ni yẹn speaker wa yẹn ló wá sọ̀rọ̀ fún kí ló tọ́ fún engine wa ṣe ó ti wá rò pé àwọn mẹ́rin bẹ̀rẹ̀ sọ̀rọ̀ pọ̀ ní eléyìí o so nígbàdá wọn dẹ́ ní ọjà àgbàtà àpèyàwó ní ìṣe lẹ́yìn márùn ti dé ọjà àgbà rẹ̀ fẹ́ni bẹ́ẹ̀ jẹ́ àmọ́yàwó ta ìyàwó ní wọn tó ti dé ìyàwó ní ìkẹwàá ìfẹ́ ti dé ṣùgbọ́n òun lè ní ìlú kọ́ọ̀bù náà sẹ́ẹ̀dọ̀ òtítù lẹ́tẹ̀ sábà jẹ sísà márùn wà lórí àgùkọ́ wá ní kọ́ọ̀bù ọmọ sí ìlú kọ́ọ̀bù wà láì sísà lórí kọ́ọ̀bù lórí ọ̀dẹ̀ káàrẹ̀ so something ẹgbẹ́ àwa náà ó gbìyànjú pẹ̀lú rẹ̀ náà ìyìn ní káàdé ẹgbẹ́ sáwọn òbí wa o torí pé tọ́wọ́ yẹn lọ́dún tó lè mẹ́jọ láwọn nǹkan mí ṣe ìgbà yẹn lọ́dún ìfẹ́ táwọn òbí ẹ̀jẹ̀ ní sí ọ àti gbọ́sẹ̀rí tó jọba gidi wà lẹ́wọ̀n ìfẹ́ fara ní ọ́ and mostly gẹ́sẹ̀rí ẹgbẹ́ ti sọ̀tọ̀ ọ̀rọ̀ fún wa àwọn òbí ẹgbẹ́ náà máa ní problem ńgbà mi bóyá ṣe sítáwa náà ṣe sí wọn tàbá àwọn family wọn bí ah, ọmọ rẹ òbí ojú ní ọ̀nìkà ìtìjú nìyẹn náà so tó níbẹ̀ ni pé ẹjọ́ ẹjẹ́ àṣìṣe ńlẹ̀ aburú ní ọ̀dọ̀ owó tó ti mojú tẹ́lẹ̀ àbó tí lo ìjáàbù kọ́ lọ́wọ́ sọ wáìtì bẹ̀rẹ̀ kan kọ́kọ́kọ́kọ́kọ́ káàmù rò pé àbẹ́rẹ́ sísá tó ti lo black yellow ara wọn wáìtì kájínlẹ̀ kan níjọ́ ọ̀nìkà rẹ̀ àbí ọ̀bẹ́ kó ti mojú lọ́wọ́ síjú lẹ́wọ̀ rárá ṣàyà ó fa ìgbà ọlọ́run sanu àfàgbọ́ ìyàwó rẹ nìkan bójú rẹ gbìyànjú àti fáìtì fún nílé pẹ̀lú kíni o pẹ̀lú hikma ọlọ́run bójú rọrùn fún wa insha Allah tó gbọ́dọ̀ àwọn nǹkan yìí ara àwọn nǹkan tá a níbi ká ṣe lọ́dọ̀ àwọn òbí wa ni tá a gbọ́dọ̀ ṣọ́ra fún. bákan náà ìsọ̀rọ̀ ọ̀fìn nìka iná àpà níbi ìnáwó ẹja ṣọ́ra fún iná àpà torí pé ní àwùjọ inú òfin bí àwùjọ àwọn nàìjíríà táwọn èèyàn kérésì gan ọ́ọ́dún ìnáwó tán ọkọ̀ àtìyàwó ọdún kan wà ní bọ́ọ̀nù gbèsè kí láǹfààní ìnáwó tẹ̀ sí bọ́ọ̀nù gbèsè ìṣẹ̀lẹ̀ ayé ọkọ̀ àtìyàwó wà fún pínpín ní káàtẹ́ bá fẹ́ ṣe ìṣẹ̀lẹ̀ ọ̀fà kọ́kẹ́ pa màálù mẹ́wàá kẹ́ pa màálù tẹ́ ẹ bá lágbára rẹ̀ tẹ́ẹ̀sì ní jẹ́ lóṣù ṣùgbọ́n ẹ má ṣe ìṣòro níbi nìka bákan náà ẹ má ṣe nìka fẹ́ ṣe tán tó bá ti gbé kí yo àwọn gbèsè àmọ́ ẹlẹ́yìn fún láti dìbò ẹlẹ́gbẹ̀rẹ̀ yóò ṣe nìka alẹ́ Ah, mọ̀kẹ́ ní kí rẹ̀ nígbà wọ́n fi yọ pé ọjẹ́ lówó ọrùn ọdẹ ti dẹ̀ẹ́dẹ́ nìyẹn kápẹ́lá fún ìṣòro torí pọ́nlọ́wà ní pẹ́kẹ́ ni wà láti sí ìlú iná lọ́ha láàyò ìgbìlì mùsùlùmí kásọ̀rọ̀ fún ara kata wọlé sá bákan náà ń jó à ń kọrin níbi nìka lápá òní sáà studio kankan kásọ̀rọ̀ fún gbogbo àwọn kan yẹn náà bákan náà gbogbo àwọn à ń wéṣe olórí àwọn afọ́tò àwọn ilà fídíò kankan náà àwọn afọ́láwà fún kankan kásọ̀rọ̀ fún ọ̀fẹ́ dọkumẹ́ntì ẹ̀ lẹ́yìn àsọmọ́dá tó ń ó máa ń dakáwà bẹ́rẹ̀bẹ́rẹ̀ kí ó irú àwùjọ wa ní ìsìn ọ̀ọ́jà àwòrán àwọn obìnrin olóbìnrin lọ sọ̀rọ̀ mi inú fídíò kílò kọrin coverage àwọn obìnrin olóbìnrin yẹn wá rè nígbà tí wọ́n parí ìnáwó tí wọ́n bá wo fídíò yẹn àwọn obìnrin olóbìnrin lọ́mọ wojú wọn ètò ẹ̀kọ́ sí gbáyà alẹ́ wọn máa wò as part of your ìnáwó yàrá àti olùdíje tẹ̀sán lọ́nà ọ̀run àwọn bá ní gbogbo àwọn nǹkan yìí náà ká sọ ṣe ká sọra gan-an kọ́mù dàbí pé pàtàkì padà àwòrán ní òòrùn làwọn ọmọ mi àbí ìfẹ́lẹ́ tuntun ìfẹ́ǹtì kan tó ṣẹlẹ̀ gángan bí àwọn ṣe program tó dá sí pé wọ́n kọ́ba rẹ̀ program yẹn ti wà nímọ̀ fún àná àwọn obìnrin tó ṣe nìkan ìjọ yẹn tó ṣe wà nímọ̀ ìjọ yẹn they are like eight àwọn mẹ́fà ni wọ́n lóni kọ́ọ̀bù àwọn méjì ò lóni kọ́ọ̀bù àwọn méjì ló kù wọ́n padà lóni kọ́ọ̀bù second reason nínú àwọn ẹgbẹ́ tó wá síbi wà límọ̀ yẹn àwọn obìnrin tẹ́gbà wọn náà ti máa bojú bẹ́ẹ̀ jọ́nà sẹ́padà sí bojú wọ́n wá rìkọ́dù fídíò yẹn lẹ̀ tí ẹ̀ báwo yẹn owó lọ́kọ̀ fọ́bẹ̀ ṣiṣẹ́ ni wọ́n fẹ́ mi lọ́wọ́ ọkọ̀ wọ́n fẹ́ máa wò ìkan náà ọkọ̀ wọn nígbà tó wọ́n fẹ́ wọn ah sísá sílé ọmọ tí ń bojú ní ìṣe òun ò sọ fún òun máa wo fídíò yẹn mọ́ nígbà tó bá wọn ojú ìyàwó yàwó ẹgbẹ́ tuntun ṣùgbọ́n jẹ́ tó rìkọ́dù kẹrẹ́lẹ̀ ẹni yẹn ti dùn rẹ̀ lẹ́nu wọ́n tó báwọn kí lóde bá bẹ̀rẹ̀ kàrẹ̀ wàhálà ìlú ọ̀dọ̀ ìdùn ìyàwó ìyàwó ọmọ wọn ojú rẹ̀ yìí tó jẹ́ pé ìyẹn ojú ẹ̀mọ́ ní ìṣó ẹ̀rọ àwọn àwọn àbáni pé ká sọ̀rọ̀ àṣẹ jẹ́ ẹgbẹ́ bí wọn bá kọ́fà ká mọ bóòlù àṣẹ kọ́fà rẹ̀ tí òfin jẹ́ pé yọ̀mọ̀ padà di àdánwò ní ọjọ́ iwájú ká gbìyànjú ìbẹ̀rù ọlọ́run òun ni ká ṣe gbogbo nǹkan tí a fẹ́ ṣe ní ìparí pátápátá àwa tí a jẹ́ ọkùnrin a nídìí ká fúnra wa ní advice láwùjọ lónìí agbọ́ nílò tán pé a fẹ́ kẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ a nídìí àwọn èèyàn tí ó kẹ́kọ̀ọ́ a medical doctors a àwọn tí ṣe mascom a nídìí àwọn tí ó lọ ṣe law a àwọn tí ó ṣe engineering àwọn tí ó ṣe gbogbo àwọn courses wa nídìí ẹ̀ nínú Islam at the same time ṣẹ̀rí àwọn kẹ̀kẹ́ ayapọ̀ náà wọ́n tó bá rí wípé ẹ̀kọ́ rẹ̀ mú ọ lẹ́nu jẹ o ò rí ọ̀rọ̀ obìnrin ro o ò dẹ̀ wà disturb sọ̀rọ̀ mi yẹn nìyẹn kò sí ní tó burú fèsì ẹ̀kọ́ rẹ̀ then ní plan lọ́dọ̀ wá gbé o as soon as tọ́ba ti ní kó ti lé wá disturb ọ̀fẹ́ yà wò ṣùgbọ́n tó àbá ní tara jẹ most wa ẹni tí wà disturb yóò wọ́n ní wa jẹ tọ́lá wo bẹ̀tẹ̀ ẹjọ́ wọ kíláàsì ó ń gbá àyà ni wọ́n tán sún gbá àyà lẹ̀ ètò ẹjọ́ wọ lọ́tò the same thing ètò ẹjọ́ pé gbogbo àwọn eré àti tá a ti rà àwọn obìnrin ó ń pàtẹ́ kí ni o sexually àwọn ará oṣù láwùjọ wa nìyí tó bá wá rí bẹ́ẹ̀ ọ̀nà tí ẹ̀rí àti ìsìnkalẹ̀ fún wa òun ni ìlànà tá a káyọ̀ gbìyànjú gbogbo ọ̀sẹ̀ burúkú ẹ̀jẹ̀ student kó ní business tí ó máa ṣe àti káwọn enterprise torí báwa láàmú finance àwọn ìyàwó wa káyọ̀ gbìyànjú torí tọ́ lọ́wọ́ kámọ́ tìjú ẹlẹ́gbẹ̀dẹ́ ojú ọ̀bà tù ó ní pé òun ti ní kó wọ́n ṣe nìka lórí báwọn òun lọ ìgbẹ́ lórí pé òun ti ṣe sí lójú bẹ́ẹ̀ tí ìgbà sì ojú kò lè ṣe business kí ni jọ lójú ó lè mú nǹkan ọlọ́gbà campus táwọn èèyàn mọ̀ràn bóyá da wallahi ko ma kan ka recharge card wani bara se mo ta recharge card o kan ka ba ri pesi dalo ba ri fóònù máa ta mo ń ta ti láwọ àbí mo ta kíní asset gbogbo àwọn afẹ́ tó bá bá rí fóònù máa ta tọ́wọ́ mọ̀ ọ́rùn díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ student ni ọ́ oṣù tó rí kàkà tí mo wọlé fún rí kó n ṣe àbáwọn ṣí àtàrà ń tẹ́ta abára tó jẹ́ halal tọ́pìkì òní kan ọ̀gbọ́n báwọn afa ṣàlàyé àwọn ṣàlàyé àwọn yẹn fún wa àwọn ìjọba rí pé iléeṣẹ́ bá rí pé halal nǹkan náà ń ṣe tá a yọra ṣọ́ọ̀ṣì ẹ pé owó díẹ̀ díẹ̀ tó jẹ́ halal ló mú wọlé fún wa àwọn afárá ni ṣe bẹ́ẹ̀ contemporary tàbá wọn sábà rí pé owó àlàlí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àbí ọ̀sán ìwọ ọ̀rá yóò ṣe business àwọn kan ṣe business tó lè invest today tọ́mọ̀ tó every month ó yẹ láì ní wọlé fún mi tí ìlà ó lábàání àti lè fẹ́yàwó pẹ̀lú wọn bá nǹkan yẹn lọ́ọ́ máa ní ètò bákan náà yìí sísá àwọn àgbá ètò yìí náà á ní káwà materialistic káwà materialistic ọmọdé pé ayé àti dòdòdì ayé òun ní gbogbo lẹ́nu wa ìbéèrè má dàbí ni pé ọwọ́ kí èèyàn fẹ́ yàwó kọ́jọ́ pé ìjọba ẹ̀ka yàrá ìrìn kọ́ màrí máa dùn hundred percent no. adáná àìmọ́ ọdọ́ ìgbàlá ti tọ́nu ọdọ́ ìjọba ń gbé fẹ́ yàwó àwọn bíláàsì ọ̀dáwó ti ń tẹ̀lé abẹ́ dùn àtìyàwó ẹ̀ ẹ̀ ní lálẹ́ mi. ẹlẹ́ni tó fi ń lọ nìka rẹ̀ gẹ́rẹ́ asọ́tọ̀ kọ ìyàwó wọ̀ àárọ̀ ọjọ́ nìka mẹ́tàlẹ́ ń lọ ọ̀rọ̀ gbogbo ẹ̀mọ́ra wọn tọ́ta rí jalamba ẹ̀mọ́ra wọn tọ́wọ́ ti ní wẹ̀ níbi ọ̀dọ́ ní lálẹ́ mi àtàyẹ̀mọ́ ìyàwó tọ́ta ti gbọ́. táwọn náà gbìyànjú kájẹ́ ẹ̀jẹ̀ pé àwa àtàwọn àfa àtàbàlẹ̀ fẹ́ fẹ́ra wa àádọ́jọ́ ra wa ilé káwọn ọmọ ti báwọn ìyàwó wa mẹ́rin à ń tù wọn torí pé àwọn obìnrin yìí rè pírọ́blẹ́mù tí mẹ́sùn wọn máa ń rí pé báwo ni wọ́n ṣe ń tọ́jú wọn nígbà tí wọ́n lè bàbá wọn ìní èrò tó máa fẹ́ gbé owó tó ó lè mọ̀ ọ̀rùn bàbá rẹ̀ yóò tọ́jú rẹ̀ yóò tọ́jú máa gbé báyìí ọkọ̀ ọ̀dọ́ máa lágbára ó ti kó ẹ̀jọ́ tí ó fi gbé kí o ọlọ́run padà mú gbígbá àyè wa ká gbìyànjú ìbẹ̀rù ọlọ́run òun ni ká fi pilẹ̀ sẹ́mi ayé wa ààrẹ rẹ̀ ìbẹ̀rù ọlọ́run ìparí ẹ̀ ìbẹ̀rù ọlọ́run wàá kìlù dàwánà ánà alhamdulilayi rabbil alamin subhanaka allahumma alhamdu ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. alhamdulilayi rabbil alamin tọ́ ẹ̀rọ ọ̀rọ̀ ọ̀hún wọ́n ní omi ká jẹun pẹ́lẹ́ lu ọ̀pá ọ̀rọ̀ kíni ò jẹ́. ó wà ní ẹ̀rù tó máa ń wáyé bẹ́ẹ̀ torí pé olùdókòwò tó ọ̀rọ̀ rà ní ìgbòdì ẹ̀sùn Ẹ̀sọ́ bẹ́ẹ̀ wá fún ọ̀gá àtàrà pẹ̀lú olóòrùn àwọn ilé ìwé ní ìdèbí ìgbòho láti wá sí kí ni wàá kòtò sẹ́ńtà náà náà náà náà àwọn ìbéèrè pọ̀ bíbá lórí ọ̀rọ̀ tó a ti a ti tò wọ́n jọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ba lè yí láti ṣe. àwọn ìbéèrè tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀rí tó fún èèyàn tó bá tó bá kà ọ̀gá ìyẹn tó ra wọn tó ọ̀gá ọ̀gá tí wọ́n bá dáhùn rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ah, ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún pé. they allow ẹnìkan bẹ̀rẹ̀ pé kí là ń pè ní virginity gan-an ṣé ọjọ́ orí la lè mú àti kí ni. jẹ́ ọkọ̀ tó jẹ́ kí ẹ ti ní àlàyé fún wa nǹkan tó ń jẹ́ jẹ́ láì báwo ni o ẹ̀rọ mọ́ marriage. a ti sọ̀rọ̀ genotype lánàá ní padà sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ mọ́ ni yóò bá ń sọ̀rọ̀ ok ẹni tó bẹ̀rẹ̀ pé ẹ̀sọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí wípé ìgbàlá yóò wà láti ṣe kíkà fún títà ní pọ́blì ó wá ní àti àtúnṣe nígbà yà olùgbé mọ́ṣáláṣí rẹ̀ sáré ṣe òkúta títà nígbà yà olùgbé mọ́ṣáláṣí rẹ̀ tó gbàlá ẹrù tó wà lónìí ìdáwọ́dà rẹ̀ ó máa ń tẹ̀lé o ok mo lọ lákọ̀ọ́kọ́ ní òun náà nìkan ìdáyà lẹ́yìn ìdáyà ti kọ́kà. ẹnì ẹjọ́ náà mi dínà sọ̀rọ̀ mọ́ ní ọ̀pẹ́. sẹ́rí nínú ṣẹ̀ríà Islam gbogbo nǹkan tí a bá fẹ́ ṣe káfí ìbẹ̀rù ọlọ́run bá lè jọ ẹ láwùjọ. a kọ àwọn ọ̀nà tá a lè gba àpótí obìnrin bí ọ̀nà mẹ́rin tá a dẹ̀ mú àbúrò wa lórí nǹkan kan àti àwọn tàbí tó lóye ọ̀kan náà ní bí a lè rán yẹn a lè bá obìnrin sọ̀rọ̀ àbá lè lọ rí òbí ẹ̀ àbòbìnrin gan lè fira rẹ̀ àbá ọ̀ ẹni tọ́jú wà nínú ìrẹ́lẹ́ máa ṣe kí ni òun lè wá ẹni rẹ̀ fún ọmọbìnrin rẹ̀ tábà fẹ́ lọ bá òbí àtàlàyé bẹ́ẹ̀ bá wà àgbọ̀n ọ̀rọ̀ káwọ̀ ọ̀gbọ̀n sílẹ̀ àgbọ̀n àti kọ̀rọ̀ sọ̀rọ̀ mi yẹn fún ìkànnì yẹn ẹ̀kejì ẹni wípé ewu òfin tá a fẹ́ lọ bá yẹn rèé á pèsè ẹ̀dùn kàtìmẹ́lẹ́mi wa fún un náà ó máa ń dá ń dà míì nítorí àwọn experience kan tó ti ṣe wáyé pé mọ́tì ìjọba lọ bá obìnrin fúnra rẹ̀ ó súnmọ́ kọ́ mọ́ àfúrúsì ìkànnì yẹn nọ́mbà tó súnmọ́ kọ́ mọ́ àfúrúsì pìrìsẹ́ǹtì ẹ̀ dáadáa ìdí ìkẹtù ni pé tóbìnrin yìí bá ti fẹ́ tí ọmọ tàbí onísì kọ̀ sí ọ ó lè má tètè wà consent bẹ̀tẹ́ bá nìkan tó ní sí kọ̀ ló pìrìsẹ́ǹtì ẹ̀ pé òun mọ blọ́gà kan ọwọ́ pé sí kọ̀ tó ní sẹ́ni ẹ̀ pé ẹni yìí má ó súnmọ́ pé tó wà conference ju pé ibù yìí bẹ̀rẹ̀ ọba àtò tèmi lọ́nà ọgọ́rùn-ún kí sòkòtò rẹ ó lò kò bẹ́ẹ̀ lọ́kọ́ wábọ̀ ọwọ́ pé kọ̀ mọ̀ tẹ́lẹ̀ yẹn náà ó lè kọ́ mọ̀ ní ṣáàpù ṣùgbọ́n ìdí wòlíì pé ààrẹ ìgbà wọn sàdé wọn kọ̀ọ̀nù sóbẹ̀ tọ̀rọ̀ mi bóòtù ẹ̀dá pípa tó nínú àwọn àfáà bí àfáà ṣàwùká tó ní pé irú yẹn gan báwo bẹ̀rẹ̀ ẹgbẹ́ bí adìkí ni wọ́n ti wọlé ọkọ rí mi lálẹ́ lórí wáyà yẹn fún ṣùgbọ́n àfáà mi ni pé no fòmìnira bá ti wọlé ọkọ bá àlè ṣe kútùbà rẹ̀ alimuhim ẹ mọ́ wà ní kọ́rọ̀ sọ̀rọ̀ mi tí o bá sí yẹn ń bẹ̀ tọ́lọ̀ bá ní kó gbà fàlílà ìlàhàmù tí o bá gbà fàlílà ìlàhàmù ṣùgbọ́n nǹkan iná rè mẹ́jọ ọjà rẹ̀ wà tẹ̀ jẹ́ káwọn èèyàn ní òun àti sísá yìí òun ní tírẹ̀sì mo fẹ́ lọ kọ́nu sí i nígbà tí mo kọ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ ẹ̀fẹ́ ń jẹ́ fẹ́ẹ́ yóò lè jẹ́ gbogbo àwọn sábà mọ̀ wọ́n lè gbìyànjú àṣẹ yìí láti gbogbo àwọn ọ̀nà míì tàbọ̀ náà tó bá ń dìkan gbà àṣù sí ni láti ojú sáwọn òbí rẹ̀ lé ohun kò lè dá sí pé wàá fi ẹnìkan lé àwọn ọ̀dọ́gbọ́n náà fẹ́ẹ́ fẹ́ra yín nígbà tí ẹ̀sẹ̀ bọ́ẹ̀fẹ́ ń jẹ́ fẹ́ẹ́ fi ẹjẹ́ àwọn mùsùlùmí ó mọ̀ sí pé ẹ̀fẹ́ fẹ́ra yín tẹ́ pé lóòótọ́ ló ní tírẹ̀sì ní ẹ̀tọ́ sùpẹ̀fẹ́ tí ìdìbò bẹ́ẹ̀ wọ́n ti bọ́ẹ̀fẹ́ ń jẹ́ fẹ́ẹ́ láwọn èèyàn máa sùn wallahu alam. náà sọ ìbéèrè mẹ́ta yìí wọ́n jọ mẹ́ta pọ̀ ó ní ṣé ìgbàlá yìí wà fún wa láti fẹ́ òbí méjì lẹ́ẹ̀kan náà. tó eléyìí tí òun òun bá rí owó ẹ̀tọ́ hmm? ẹ̀tọ́ tó bá rí owó. ẹ̀jẹ̀ ká dáhùn sí alákọ̀ọ́kọ́ yẹn ìta sọ ní pé káfí obìnrin méjì pọ̀nù ṣẹ̀ríà Islam ààrí kankan ní àwọn aṣáájú àwọn ṣẹ̀ríà ààrí kankan bẹ́ẹ̀rẹ̀ ní yorùbá àwọn bàbá ni òtún ọ̀fẹ́ obìnrin méjì pọ̀ lẹ́ẹ̀kan náà ààrí kankan náà tó ṣẹlẹ̀ ara àwọn kan táà tí wàá ní tọrọ léèkì ìlú ní káàbá yẹn kéèyàn fẹ́yàwó méjì pọ̀ òun lè léyìí alákọ̀ọ́kọ́ tó ọba jẹ́ kí ọlọ́mọ jẹ lọ fẹ́ nínú ṣẹ̀ríà ṣẹ̀ríà fẹ́ kó olè jọ́ méjì pẹ̀lú ẹ̀ ọwọ́ á fún ọlọ́mọ jẹ méjì níjọ́ kan náà fún olùsè bẹ́ẹ̀ ṣe tó ọbẹ̀ parẹ́ ni ọbẹ̀ kẹlẹ́ yìí eléyìí ní ìsìn ọlọ́mọdé ní virgin eléyìí náà the same thing ìwọ ọdún ọlọ́mọdé kú láì sí ìsìn ọjọ́ tí wọn bá fún ọdún eléyìí eléyìí rí ọlẹ́yìn jẹ obìnrin eléyìí obìnrin ọlẹ́yìn jẹ wọn kẹsì rẹ léṣe ṣùgbọ́n kájú pé o ti afẹ́ kan lónìí o ti jọjọ́ méje rẹ ọwọ́ akọ́kọ́ obìnrin tó fẹ́ kan lọ́sẹ̀ kejì àyùsọ pé kò sí tó burú ṣùgbọ́n kọ́ fún méjì ìjọ kan náà o ò ní kánípẹ́ntì ìfọwọ́ máa jẹni owó ìjọba ẹ̀ta pẹ̀lú ẹ̀ ọwọ́ afẹ́ wọn ẹjọ́ kẹrẹ fóònù tó fẹ́ ṣe tó fi fún wọn kó rọrùn. another thing every marriage can work from moral perspective káwọn látàbálá ìwà gidi kọ̀dá tó àwọn ìyàwó yẹn náà kọ̀dá àbẹ̀ àwọn àwọn ìgbà tó odidi ọ̀tà ní ọ̀sẹ̀ ẹ̀ta ní ọ̀jẹ̀ yàlẹ̀ ta ní ọ̀jẹ̀ yàwó àfa àwọn ọ̀dọ́ ti sáré kíní kan náà wà ní ọ̀sẹ̀ tó lọ tó ọ̀lẹ́fà lè jọ kan náà ni kò sí ó ní tẹ̀ kan lọ sábà lè pàṣẹ àwọn àṣọlẹ̀ ètò ìlera ètò ìlera àwọn àṣọlẹ̀ yóò máa complain so ìgbà ethically gan kò bá mu ṣùgbọ́n táàsọ ní pé kí ni o ààrí kankan náà àwọn aṣáájú wa tí wọ́n ṣe bẹ́ẹ̀ tọ́ba àrídẹ́tò omi méjì ni ọ̀bẹ ẹ̀fẹ́ jẹ́ kí gáàpù wà bẹ́ẹ̀ tó jẹ́ alákọ̀ọ́kọ́ ọ́nímù rẹ̀ ó lè lò pẹ̀lú ẹ̀ dáadáa ó pè wọ́ rẹ̀ ẹlẹ́kejì náà kọ́ ó lè pe ìwọ rẹ̀ so wallahu a'lam. ìbéèrè ìgbà ń gbé ṣé ìgbàláyé wa láti ṣe ìkáà That's why um, without the concept of parent. Kí ẹ without the concept of parent kí brother ó ṣe nìkan ní concept. Ilé tó bá ṣe báwo ní ìsinmi wọ́n máa kọ́kọ́ ṣe ìsinmi. Àwọn ọ̀rọ̀ bá lè dé gbà àtàlà ilé lánàá. Sọ̀rọ̀ mi ń sìn. A ní bẹ̀rẹ̀ sí ìpìlẹ̀ òníyà. Àwọn tí wọ́n lè jẹ́ wà nínú fún obìnrin. Sọ̀rọ̀ mi ń sìn. Kọ́ wa lọ fẹ́ obìnrin láì jẹ́ pé consent bàbá rẹ̀ nínú ṣẹ̀ríà Islam sí lẹ́nu o irú ọkùnrin tó wà níbi ni pé kí ni onízìmọ̀ òun irú ọkùnrin bẹ́ẹ̀ obìnrin ò nídìí kọ́sìtì kọ́sẹ́ẹ̀tì bàbá ọkọ rẹ bàbá ọkọ ò nídìí kọ́sẹ́ẹ̀tì ọkùnrin ni ó sì kì kọ́sẹ́ẹ̀tì bàbá ìyàwó ọ̀rọ̀ mi ò tíye ní ìsìn so ti ìyàwó ni ìdájọ́ yẹn àpìláyé ló wà pé lọ́wọ́ àlọ́. kàbí nǹkan ìdán wáyé títà ìsìn ìlànà ìsìn ìlànà padà fún méjì nǹkan ìgbọ́dá àwọn ọmọ wọlé ọ̀rọ̀ àkọ́mọdé kawai da yake wailun ahawara mẹ́rin wailẹ́yìn tó bá lọ rò fún àwájà ọba lè yọ̀ǹda ọmọ rẹ̀ fún ọtí ọbẹ̀ fọmọ rẹ̀ ó sì ọ̀nà àwọn ọmọ rẹ̀ yọ lọlé ìyẹn gẹ́gẹ́ ló dáa jù nínú títà tó tó sáyà bù ṣe ìyẹn olùsí náà lọ́wọ́ ọmọ ẹ̀ náà bí àwọn olùsí lórí ó sì ọ̀nà fún tó bá dé tó bàbá ìyàwó ọmọ ẹ̀ tó ilé sílẹ̀ tó tó ilé sí ìtọ́jú rẹ̀ bẹ́ẹ̀ lọ sùn pé mọ̀wọ́ ní màmá ti náà ṣùgbọ́n mo lè dáa rẹ̀ fún ọ tí ìtùfà bá wà lórí mẹ́jẹ̀mú yẹn kò sí tó burú bẹ́ẹ̀ kí sísọ wà lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ṣùgbọ́n àtọ̀dọ̀ wa sọ̀rọ̀ rẹ̀ àbí òbí rẹ̀ lọ́lé wọn àwọn òbí rẹ̀ ti mọ̀ pé wọ́n ní wọn lé ẹni tó wà ní àlápá láìka ní ẹ̀dọ̀ àbẹ́lé kí ni o ọ̀rọ̀ ilé ìta ìtànṣẹ́ bàbá ẹ̀ wọ́n sì fọ́n yàrá kan yàrá kan àwọn méjì oṣù ti bọ̀ níbẹ̀ ó sọ̀tẹ́ kí ni o ẹ̀ ìfura ni ìmọ̀tá àbá ní káyọ̀ ọ̀gá rẹ̀ kọ́ máa tẹ̀lé ọmọ ẹ ó free control lè ó lè control ìyàwó yẹn bá a ṣe léyìí mo bá a ṣe léyìí ẹ̀rí jẹ́ ẹ̀rí jẹ́ ìbáàdà àtúndà tó ṣùgbọ́n tí o bá ti rọrùn bẹ́ẹ̀ má ní pípọ̀ àwọn ọmọ tọrọ lọ́wọ́ lórí ẹ̀ àbáwọn ọmọ bọ́ ìnáàtì ẹ̀mí ṣùgbọ́n o ti lẹ́tọ̀ àbùsùnmọ́ nígbà ní èrò kí so nísìnyí ẹ̀sìn káàkiri ara àti àti táwọn mẹ́jọ ìmọ̀ta àti tó kí ni so it's okay. Allah. Is it possible for a brother to act as a wali even while the father is alive. Then is it possible for the army organization to act as a sultan? As sultan. Ẹ jẹ́ jáma mú kọ̀ ọ̀kan yóò ti pọ̀ ju èwo ni bàbá ọkọ. Ìgbọ́dọ̀ kan náà àpàdé wa. Now, pẹ́pẹ́ brother and sister àbí tí máa gbọ́ yé tó lè dúró gẹ́gẹ́ bí wàlíì. Ṣé tẹ̀lifíìmù làwọn ènìyàn tọ́jú ìkan brother? Sísísà yẹn bá ní bàbá láyé bàbá rẹ̀ ní lọ́gbọ́n kan tí bàbá rẹ̀ ọba sí láyé lọ tó bá ní grandfather àbọ̀bá ní ọ̀kù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn ló kàn tó ń sọ bàbá wọn bẹ láyé bàbá ìyàwó bẹ láyé àti ilé ṣe tànàkùlù ìláyà mínírù ìlà àríyá kò tí ìṣẹ̀lá wá gbé ẹ̀tọ́ ní ẹ̀wọ̀n ìṣẹ̀lí àgbẹ̀fọ́ ìgbà tí ìgbà sí láyé mọ́ àbọ̀wọ̀n náà ti ọ̀nà rẹ̀ jìn sọ̀rọ̀ mi ní ìsìn ló fẹ́ wá sí àwọn yòókù ìlà tí bàbá rẹ̀ wá ń bẹ láyé o brọ́dọ̀ ò ní wọn ní torí pé òkọ́ lẹ́nu àkọ́kọ́ ló tẹ̀lé síbi làwọn bàbá jẹ́ ẹ̀ka lọ́wọ́ kan àjà àti yàrá ti tó ọmọ mi lọ sí wà nínú fún àti àti fún àbúrò lọ ìgbà nìkan ní oṣù kìí kò lálàáfíà torí bẹ́ẹ̀ tó kọ́ kẹ̀gẹ́gẹ́ kò ní kí ló òun ní bàbá nígbà tí wọ́n bá tí wọ́n kọ́ bàbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbà táwọn Yorùbá wá sí mọ́ àbọ̀ náà wọ́n jìn àbọ̀ tiẹ̀ yọ̀ọ̀dá fẹ́lò míì ti ṣe wàṣíjú àbúwà kìí lẹ́ni yọ̀ wá pé tí o bá rí bẹ́ẹ̀ kò tí kan brọ́dà brọ́dà kọ́lẹ̀ ní àkọ́kọ́ tó ń kọ́ lójú bàbá tó ní ẹgbẹ́ mẹ́lẹ̀ òun ni wà níṣu tí wọ́n lọ́ àlà. can the allele of perform the function of the wali of the sultan or can a brother with a no the wali if the sultan is not available? Nígbà pẹ́sẹ́ tó débẹ̀ àbí àmì ọ̀gẹ̀dẹ̀ ṣiṣẹ́ kan só lè jẹ́ wà níṣu. Àsultan bẹ́ẹ̀ tí sísà yẹn bẹ́ẹ̀ tí àwọn àlejò ìjọba gbé àdìjọba níwájú àwọn ọmọdé tó lọ. ipa àkókò àwọn pé níbi tọ́rọ̀ yìí ti wá wà yìí o àmì ìrọ̀lẹ́lẹ́sà ìjọ pé kò lè gbé kí ni o tó òdodo ọ̀rọ̀ ṣùgbọ́n tó takò jọba tí wọ́n sì fi sẹ́wọ̀n táwọn máa jẹ́ lórí nǹkan ṣe sí. ìdàn ẹni tí ó jẹ́ sultan lápẹ̀rẹ̀ ní ìsìn tó bá jẹ́ pé bóyá lápẹ̀rẹ̀ jẹ́ káwọn bóyá bí ẹ̀ tó jẹ́ bóyá máa ń wò lù kan tó ẹkú bá wà kọ́ wá fún mi pé ìjọba rẹ̀ kan sáré ìṣòro ẹ̀kọ́ ló ń gbé ọ̀rọ̀ yóò fi ìṣẹ́ fún bá lágbára jù bẹ́ẹ̀ tàbí lórí ìjọba bá lórí ìjọba ó lágbára jù pé ọkọ̀ rẹ̀ kọ́ bá pàṣẹ àpàṣẹ wà ní àtẹ̀wọ́lẹ̀ tàbí tó súntọ̀ agbára bẹ̀rẹ̀ wọ̀ ṣùgbọ́n ìjọba ní ìṣẹ̀yàn fún ẹ̀rọ ìdájọ́ ìjọba àwọn ìjọba olóṣèlú lágbára jù jọba àwọn àbá àwọn àwọn ẹni wọ́n wọ́n ti dé ìgbẹ́ àfa àfẹ́ lé sọ̀rọ̀ ìgbẹ́ láwọn ọmọ láti jímọ̀ ní wọ́n ti máa wọ́n àfa àfi àfa wà á ti dúró ní ńlá kan pọ̀jù bí àwọn ọmọ láti àjímọ̀ kan nígbà tẹ̀lé ìṣẹ̀ àwọn olóṣèlú náà wọ́n àwọn àfa àsúnà wà á ti ní lágbára bọ̀ àwọn pẹ̀lú gbogbo jímọ̀ wẹ̀ sọ́ra o kútúbà ní lágbára lásìkò election táwọn àfa táwọn ti àwọn wà á ti gidi láwọn ọmọ láti àwọn mọ́ọ̀sì àwọn àròlé àtàwọn mọ́ọ̀sì àwọn jẹ̀mọ́ súnà ní Ìbàdàn táwọn àfa sọ̀rọ̀ bí àwọn olóṣèlú àwọn ọ̀nà pé ẹ sọ̀ra o wọ́n àti ìyàfa yìí ó ní dúdú ní látàwọn nínú àárín yẹn kọ́mọ kójú òkú fún ìsìlámù lágbára lẹ́yìn lórí ìṣẹ̀lẹ̀ àbí ẹ̀fọ́lá àbẹ́bí náà ní gọ́ọ̀nà òun ní chairman òun ní gbogbo ẹ̀ òun ní olórí ìrún òun ní kọ̀mándà ogun òun ní gbogbo ẹ̀ so ìgbà tó wọ́n rí mi wípé ẹni tí ó jẹ̀ sùn tán ẹni tágbàrọ̀ wà lọ́wọ́ tó bá jẹ́ sí wípé gbogbo àwọn tẹ̀lé tí ìgbìlẹ̀ òní àtà wa sọ mọ́tàlá ní ìwàlẹ̀ lórí àwọn táwọn ìjọba ní ìkòtò gbogbo wọn wà síláyé àdúgbò wọn ọ̀nà wọn jẹ àdúgbò òsì kankan wọn nítòsí ìmọ̀mọ̀ àbọ̀ hànífà rọ̀ṣùpọ̀ wọlé ọ̀nà àmì náà fà wọ́n ní pé kò sí tó burú ẹni tí obìnrin bá ní sí kọ̀s tó bẹ̀rẹ̀ sí ẹni ní mo trọ́s ó lè ní kó ṣe wà ní ìfọ̀ mo rò pé ọgbọ́n mẹ́jẹ̀ nípa sílẹ̀ mẹ́jẹ̀ nípa kí ni àwọn tó jẹ́ wà nípò rẹ̀ nǹkan o gbogbo wọn ò láyé wọn wọn ti kú àgbẹ̀ bóyá iná jó gbogbo wọn àti mọ́tò kan àwọn lásìdẹ́ǹtì ṣé ẹ̀rọ ọ̀sẹ̀ ẹ̀rọ ìjọba àfáàrí nìkan tán parẹ́ sínú wọn lásìdẹ́ǹtì náà ọ̀kọ́ náà kó sọ wọn bẹ́ẹ̀ nígbà yìí tó bá fẹ́ pé wọn bá lù wọn náà pa nílùú wọn náà àti ẹgbẹ́ iná jó mọ́lẹ̀ àtọ́wọ́dá tuntun kọ́nà kójọ kó fi ṣe ẹ̀ṣọ́ àwọn olùsọ yìí ọ̀wà ní wà ní ìsìn kankan máa ó lè wọ ẹnìkan tó ní sí kọ́ọ̀sì pẹ̀lú ìgbẹ́ wà ní ìlú gbọ́dọ̀ bá wà ní ìlú ti ẹgbẹ́ láyé ṣùgbọ́n bẹ́ẹ̀ tó ní àwọn àìgbọ́dọ̀ ní yé ní tó kẹ̀yìn láàrin ẹni pé kí ni o kẹ́gbìn ìlú àti àtúnṣe táàtúnṣe wà á wáyé tàbí wà nínú rẹ̀ jẹ́ bí àtúnṣe kò lẹ̀ sí mùsùlùmí kankan nínú gbogbo àwọn tó lè jẹ́ wà nínú rẹ̀ nígbà ni àwọn àfáà nínú àwọn àfáà ìjìnlẹ̀ máa bọ́ àti pàtàkì pé kò sí ní tó burú obìnrin yẹn lè wá ẹnìkan tó bá ní kó jẹ́ ẹni ọlọ́run tó tó déédé tó tẹ̀lé rẹ ní síkọ̀tì pé jẹ́ wà ní ìfẹ́ ṣùgbọ́n àbúrò tí lẹ́gbẹ̀rẹ̀ àwùjọ ti wá ẹgbẹ́ kí ni o wàhálà yìí pé bàbá ìyàwó àbáwọn èèyàn náà lọ pé àà ah, ah, ọmọ wa wàhálà àtọlọ́pàá gbẹ̀rẹ̀ ni àbáwọn ẹni kọ́ máa ṣẹlẹ̀ yíyá ni pé kí ló fà kí ló fà wàhálà òun ṣẹlẹ̀ alimohi kọ́rọ̀ tó lè kan wípé sultọ́ọ̀nù gangan lẹ́rẹ̀ gbogbo àwọn àwòrán yá àti mẹ́rin àtàkà yẹn àyíká kan mọ́jọ mùsùlùmí àbí àwọn gangan bára wọn jà àbí wàhálà bẹ́lá àwọn àtẹ́rẹ̀ lọ́wọ́ àwọn bàbá wo tó tọ́ ní àwùjọ ní kọ́mọ kó jọ fún wọn àwùjọ àṣìkò fún alóòrì. ẹ bá rí nítò nínú confusion tó òun rò pé ẹni bá lè jẹ́ sùtọ́nù fún oṣù gbà mú pẹ̀lú àgbọ̀ èdè nípa oṣù tọ́ọ̀nù àmì ìrọ̀lẹ́ ẹ̀ṣọ̀ lè jẹ́ sùtọ́nù torí pé kí ojú ẹsẹ̀ wọn àwọn owó tó wọn bá wọn bá káàkiri tí omi sunlé àmì tí omi sunlé fún wọn káàkiri sórí ìgbà ó dáa ká gbìyànjú ká nípa àwọn wà níbi wa yìí kéèyàn bá wọn sọ̀rọ̀ ní kíni o ọ̀rọ̀ mi rẹ̀ ọlọ́wọ́ àlà. wàlí ti bẹ̀rẹ̀ títà sí pé òun yóò jẹ abẹnugan obìnrin tí ó fi ọkọ bẹ̀rẹ̀ látòrí bàbá rẹ̀ bàbá bàbá rẹ̀ ọ̀nkù rẹ̀ lọ́wọ́ pé kí ni o fún lọ bàbá wọn bá kàlá náà yẹn àwọn yẹn ni wọ́n jẹ́ kí ni o fámìlì bàbá ìyàwó ṣùgbọ́n àwọn bàbá ìyàwó àwọn tó bá jẹ́ ọkùnrin fámìlì ìyá ìyàwó náà àwọn fámìlì bàbá ìyàwó bàbá ìyàwó oṣù tó burú tẹ̀ káwọn oṣù tó nìkan lọ́wọ́ ni ọkùnrin tó ti bàlágà tó ní làákàyè tó jẹ́ mùsùlùmí tí yóò jẹ́ fámìlì bàbá ìyàwó láti kàwọn bẹ́rẹ̀ làlá mi rẹ̀ tí àwọn yàrá wa kú láyé mọ́ àti fúnikà àti ìkejì wọn sí tòsí ó lè bọ́ sọ́dọ̀ kí ni o àwọn tó jẹ́ ọkùnrin ní fámìlì ìyàwó tó ti ròyìn ká àyẹ̀ lára tí bàbá fún mẹ́ ó kọ̀sùn tán wọ́lọ́ àná. ẹ̀rọ bọ́ọ̀lù àwọn àgbà fúlà àbí ṣé lọ́dọ̀ tí bọ́ọ̀lù àwọn àgbà fúlà lọ́dọ̀ títà tí ó sì ní àwọn ẹ̀jẹ̀. ilé òṣèlú náà nígbà tó kó òṣèlú àrùn Islam ẹ gbọ́ mi dáadáa nínú tá a sọ lánàá wípé kò sí nǹkan tó burú kí ọkùnrin àti obìnrin káfọ́nà wọn ní hadiya ẹ̀bùn pẹ̀lú àníyàn wípé kí ni o kí nǹkan jẹ́ lè mọ ẹlẹ́fẹ̀ẹ́ fún láàrin wa tá a bá kó wípé hadiya pé ẹ̀bùn oúnjẹ àwọn akọ́jọ́ tí bàbá rẹ̀ mọ́jọ sí ẹ̀bùn a lè fi ṣe ẹ̀bùn tó wà lọ pé nígbà rí pé mo fi kí nínú ẹni tó ọ̀fẹ́ gan brọ́dà tó ọ̀fẹ́ tí mo bá ní àti mo fẹ́ fún ẹni yìí lẹ́bùn abẹ́ni yìí òun náà mọ̀ ṣe dáadáa sí mi mo fẹ́ fún ní nǹkan kò sí nǹkan tó burú mẹ́rin ṣẹ̀ríà Islam tó dẹ́ nígbà rí pé ẹbí ìṣẹ́ àti òṣìṣẹ́ ọkọ o tún wọn ní ṣe àtọ́wà ní pé àmọ́ mi mọ̀ sí níyà o ò tí ì lẹ́tọ̀ọ́ kọ́lẹ́ pé fún àwọn domestic work ó ti mọ̀ sáré fún ìyàwó yẹn bá ń fọṣọ yọ bọ̀ dání yọ̀bọ̀ fọṣọ yọ̀bọ̀ lọṣọ yọ̀bọ̀ pọ́líṣì bàtà rẹ̀ àjẹpọ̀ tí àṣà sọ̀kọ̀ ní irú àríyàn kò lẹ́tọ̀ọ́ kò tí ì jẹ́ bẹ́ẹ̀ pé ọmọ àdàkìdí ẹ̀rù àjòjì lẹ́jẹ́ síra yín bẹ́tẹ́ tí bí bá rí pé tó mo kẹ́ fáfá mi àti àbí ìfọ̀ yọ̀kẹ́ lọ olóyè àti àfù ọba rà áfù àfù ọ bóyá òbẹ̀ kó ṣe ọbẹ̀ rà áfù àfù ọ abọ́kẹ́jẹ̀ lọ́jà mo rí mr small yìí mi ọba rà mr small àfù ọ àbórí tantalizer àti tantalizer ìmọ̀kẹ́ ní kẹ́ra fún yìí kò sí nǹkan tó burú mi tó bá jẹ́ abala méjì ni ò ẹ bá ní pé kò lẹ́tọ̀ọ́ á ní kó mú ẹrù àtúntò di haram a rí nínú táwọn afọ àgbà pé wọ́n lè fúnra wọn ní àdáyá wọ́n lè fúnra wọn lẹ́bùn tí wọ́n sì borí ìdájọ́ pé ẹ̀bùn yẹn gẹ́gẹ́ bá fúnra wọn tọ́nà bá padà fẹ́ra wọn mọ́ kí ni ìdájọ́ ẹ̀ ìdájọ́ ẹ̀ lópa sọ́lá nìkan wọn afáàsọ ọ̀rọ̀ mọ́mọ́ ìfẹ́ tẹ́lẹ̀ àmì ọ̀rọ̀ kí ni kan ní sọ́tọ̀ gbé wọn lè fúnra wọn lẹ́kùn lóṣù yà tẹ́ pé alẹ́ ẹ̀kùn ni tàbí àwa ni ẹ̀hìn àárí ẹ̀rí kankan tó sọ di haram àti bẹ́ẹ̀ ni màkúrú àbára mi ni fàálẹ́ ìdùnnú àánìkó tó ọ̀kú mẹ́rin wa sọ̀wọ́ lọ́wọ́ àlà ṣùgbọ́n ká má wàá sí ní ìṣètò ẹgbẹ́ kí ni o fúnra wòyàn tó máa ń kọjá àlà yóò dárí pé gbogbo ìgbà òun yóò dárí wọn òsì ìyàwó àárọ̀ yóò lè lọ́ra fún ọ̀sán yóò alẹ́ àmú ìyẹn ti ń kọjá ló ti tẹ́ sí ẹ̀jọ́ ìpè ọkọ àtìyàwó ni yẹn òun náà dá lọ bẹ́ẹ̀ yẹn lè lóde oṣù jẹ́ láàárọ̀ ìṣẹ́ ti nira wọ́n dà dá nira iṣu lọ́sàn bá àwọn ó fi àṣà àtọkọ àtìyàwó ni irú yẹn kọ́ là ń sọ. ṣùgbọ́n ìyàwó wíníwí kéde pé ọ̀rọ̀ polówó ó tẹ̀síláì àbùkà wù kí fún lẹ́bùn fẹ́ẹ́ pé wù ní tàbí àwa ní àná so wọ́n lọ́wọ́ àwọn. In family plan, is practice family plan allowed in Islam or even preventive means such as saving and condoms to avoid pregnancy and is it permissible? Family planning ebo tèmi ò pọlọ títí ṣùgbọ́n ẹ jẹ́ kí ọ̀nà méjì làwọn afáàgbà discuss rẹ̀. Tẹ̀wé Monasli torí pé nígbà àgbàlérò pẹ̀lú ẹ̀ ni wípé ṣé a di child station, àwọn ọmọ wa afẹ́kàwọn àsìkò tí ó wà láàrin wọn kó gbó wọn díẹ̀ kó dájú àwọn ọmọ yẹn ń kọ owó lè ròyìn dáadáa ṣe ìgbésẹ̀ wọn pé ẹ bá fẹ́ pè ní mẹ́ta àwòláyé nìkan nílẹ̀ yìí ní mẹ́ta àrọ́gà ń ti mọ̀ wọ́n wa ẹ bá fẹ́ pè iṣẹ́ rẹ̀ kó fi ọdún méjì fún ọmọ ní kíni o ọyàn kó fi bẹ̀rẹ̀ sí ibẹ̀ ẹ bá fọdún méjì ṣe léyìí lẹ́yìn ìgbà tó wá lóyún ó sọ kẹ́kẹ́ bí a ti ń dábàá ọdún méjì àti bí oṣù mẹ́sàn-án yẹn wà láàrin kíni o ọmọ kan sọmọ kan ẹ bá lè ṣe bẹ́ẹ̀ ẹ bá gbọ́ wọlé kára dúró tí o bá ṣe bẹ́ẹ̀ fàdí àwa ní ìmọ̀ tẹ̀lé bá rò pé child plan tòun ni pé kó wọ́n lọ dílé ọmọ pa àbí kó wọ́n lo àwọn oògùn kan tó fi já sí pé irú àwọn àsìkò yẹn wọn àtọ́kọ wọn àwọn òfẹ́ lóyún àwọn òfẹ́ bí kọjá ọmọ mẹ́rin eléyìí àwọn afáàní jẹ́ haram tọ́rọ ni wà látàkùtù lu awladakum inna Allaha kana bikum rahima no àdúgbò yẹn sọ náà nàìjíríà kọ́ wá ìyá òun ọlọ́run ẹ̀ wọ̀lọ́tẹ̀ tó lọ káṣíọ́tà ìlà ẹ mẹ́ta ọmọ yín torí tẹ̀ ń bẹ̀rù sí àwọn ọlọ́run láàrín yìí lọ́wọ́ àwọn aláàsì di ẹ̀mí fún yín àtàwọn ọmọ yín ọ̀nà ìdílé wa ìsọ̀rọ̀ Qur'an níbi kan náà nà rìzúkù kún wa ìjà ó ibò mi náà nà rìzúkù hù wa ìjà kún ọlọ́run lòwó provide fún ẹ̀yìn kẹ́ ẹ jẹ́ parents àtàwọn ọmọ yẹn jẹ́ ìgbà kéèyàn rò o ti ha dada rẹ pé ọmọ mẹ́ta gbére mọ́tò ẹbí ilé ní àwọn ẹ̀kọ́ síbi rẹ̀ láwọn ọ̀tá ìsìlámù ni àwọn mùsùlùmí wọn sọ bàbá rẹ̀ nìjẹ̀wà wọn ọ̀fẹ́ ká pọ̀ nínú àwọn pàwọ́ sábà Afghanistan kápá wọn sani Palestine kápá wọn sani gbogbo àgbáyé kámọ́lì tàṣí ẹjẹ lọ ẹ mẹ́tìmọ̀ kọjá ọmọ tábìlì àti ọdún méjèèjì àwọn ọmọ ẹgbẹ́ wọn máa ń ṣáàpù gan wọn ó sì gbọ́n wọn ó jí pépé ní ọbẹ̀ àìsàn àyà àtàkàlẹ̀ àìsàn ó ti nàìjíríà dẹ̀ sọ̀n lẹ́yìn ìgbà yẹn ẹ̀tọ́ wa bímọ míì so kò sí ọwọ́ ìlú yẹn kẹ́ẹ̀tì ààlà sí àwọn ọmọ tí ẹ bá ń bí ìyẹn bá ṣẹ̀rí àmọ́ ṣùgbọ́n ká bẹ́ẹ̀ ẹ̀rẹ́ nípa sọ àwọn oògùn yẹn fẹ́ẹ́ láti fi ṣe family planning nítorí náà ṣẹ̀rí ọ̀fẹ́ ìnira fún wa káàdúró lórí ibi tí ṣẹ̀rí àti wá sí dẹ̀nà ọ̀rọ̀ nípa ẹgbẹ́ kí o áṣù táwọn tàbí máa ń ṣe ọ̀rọ̀ pọ̀ táwọn àbí tòkọ́ yìí náà kọ́ṣà rẹ̀ tẹ̀tẹ̀ nínú ìmọ̀ ni wípé sọ̀rọ̀ tọ́kọ́ bá ti fẹ́ ìyàwó rẹ̀ àsìkò nínú ń bọ̀

ànàbí ò kọ̀ fáwọn lábẹ́rẹ́ wọ́kàwùsù ọkọ̀ tó bá jẹ́ pẹ̀lú ìtìfà àdìrẹ́tì ọkọ àtìyàwó ṣùgbọ́n abúlé náà sáré níbi kí ni àlùwádìí lè kàfí pé abúlé àbẹ́ pé yàrá ń bu ọmọ mẹ́lẹ̀ láàyè ni amáhùrẹ̀ pé àwọn àdìsí ọ̀tà kura wọn ibùdó kan yìí mú fúnra láàyè nínú sábúlé máa rí tó pọ̀ sọmọdé yìí pé ẹ ń bá rẹ̀ pé àdì áwùsùn ni òrìjọ́ òun lóyún ìrọ̀lì tọ́lá máa lọ lòdì níjọ́ tó rò kọ́ fẹ́ yẹun o ò ní ilé yẹ̀tà sí pẹ̀lú ìyẹ̀wò àgbègbè tọ́lá òsì ni kọ́ fàyà kò tí ó ti padà dóyún ṣùgbọ́n ẹ bá lè ṣe áṣùlù ṣẹ̀rí àfaramọ́ yẹn ìyẹn tọ́ ṣùgbọ́n táwọn táwọn ṣe family plan àtàwọn ìlànà ní táwọn òyìnbó ṣe àwọn òògùn tá a mọ́ sábà àwọn àfa nínú fáńdì àwọn àfa pàtàkùlà pàtàwà aládùúgbò dáìmọ̀ yẹn wọ́n ní pé kí àwọn rí wípé ìnira ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún àwọn obìnrin torí náà ni pé káwọn obìnrin mùsùlùmí ká sọ́ra fún un ká má fi ètè lépe òtè lépe ọmọ mẹ́rin la fẹ́ẹ́ di ọmọ ètè àwọn ọ̀tá ìsìlámù ṣùgbọ́n kò sí tó burú kí wọ́n jẹ́ kí ìyàtọ̀ ọdún mẹ́ta mẹ́ta kọ́ wà láàrin àwọn ọmọ tí wọ́n bì yẹn ṣẹ̀rí àfaramọ́ ìṣòwò ọlọ́wọ́ àlọ́. bẹ́ẹ̀ lọ́wọ́ masturbation aláàfọlá náà àráyè sọ alìsìn náà alìsìn náà masturbation onímọ̀ ara àti àwọn afáṣọ ọ̀pọ̀ ìlú. sọ́mọ́lì ó ń tẹ̀lé àwọn afáṣọ ẹgbẹ́ haram ní masturbation ẹgbẹ́ ìmọ̀ ṣàfihàn ọ̀ṣun ọlọ́ ayé àti ọ̀ṣun àti nílò ní ayé àfúrátù fúrátù mòmìnì tọ́lọ̀ wà fún ẹgbẹ́ kí ni o lọ́wọ́ bá sọ nípa àwọn òmìnir tó wà lẹ́sílẹ̀ wọn kúrú ju àfihù ilá aláàzù wájú ọmọ kàtí àìmánu wọn bàbá ní níta bọ́ wà rọ́ ọ̀gá ní kàfáwù láìka ọmọ làásù lọ́mù ṣáàtì ní pé àwọn ọ̀nà tó lọ́wọ́ fẹ́ẹ́ kíyàn gbà àti fẹ́ẹ́ sọ àwọn òṣèlú ọlọ́run sọ pé àyàfà ń fẹ́ẹ́ ìyàwó wọn àbí àwọn ẹrú tí ọlọ́run kó sí wọn lábẹ́ náà ń sọmọ irú àwọn yẹn ọlọ́run ni wọ́n ìfẹ́ ṣùgbọ́n wọn ni wọ́n ń tilẹ̀ kọjá àlà tó wá ọ̀nà míì kọjá ọ̀nà méjì yẹn ọlọ́run ìfọ̀wọ́ láyé kan wọn là àbí irú àwọn yẹn àwọn olùkọjá àlà yẹn sọ̀rọ̀ mi yẹn sì mọ́mùsà àbí náà tó lórí pé kí ni o haramu ni níbi ṣé kàlàgbá náà tàwọn mọ̀lẹ́mí náà àwọn náà fẹ́ mọ́lá lọ sí ẹni díẹ̀ àwọn afáàní yìí pé lọ́dọ̀ tàwọn kò kí ṣe haramu wípé ṣùgbọ́n kí èèyàn tó lè rìsọ́ọ̀tì sí bẹ́ẹ̀ ṣé kàlàgbá náà sọ̀rọ̀ yọ̀rọ̀ yẹn náà dáadáa tàwọn mọ̀lẹ́mí náà wípé nọ́mbà wán irú ẹni yẹn yóò gbìyànjú àti fẹ́yàwó tó bá rí òun fẹ́ fẹ́yàwó gbogbo ògbìyànjú òun pàbó ló já sí yóò máa gbàwẹ̀ ó tó wá rí fóònù tó wá ń gbàwẹ̀ náà àwẹ̀ tó wá ń tó wà lẹ́yìn mọ́ nígbà táyọ̀ wá rùn mọ́ ọ́ ọwọ́ lè rò pé tó òtó wo bí a lọ ṣe sìnà ọwọ́ àti pé ìtọ́rọ̀ dé yìí mọ̀ níbi kó lára òun òun lè ṣe sìnà o èyí tí ó bí a lọ ṣe sìnà masturbation òun ò tó kéèyàn lọ ṣe sìnà sìnà tí o bá sìnà ní ìṣẹ̀wọ̀n fọlẹ́gba ọgọ́rùn ìkànnì yẹn ẹlẹ́sẹ̀ tó ní ọlọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ masturbation wọn àti fọlẹ́gba ọgọ́rùn fọ́ọ̀bà ti ẹ̀yẹ ẹsẹ̀ ẹsẹ̀ ti lẹ́nu lè mọ́tò kíní o ó lè mọ́tò ẹsẹ̀ kó o ṣe sìnà tó bá yẹ pé ìdẹ́yìn ọ̀bẹ o tó fẹ́yàwó gbogbo ọ̀nà tó gbìyànjú kò rọrùn àti fẹ́yàwó ọgbà ọ̀rọ̀ ìgbà ìgbà tó bẹ́ẹ̀ náà ní ìta ń dọ̀la àmú ni egbò sàn ilé ojoojúmọ́ wẹ́n wẹ́n wẹ́n ni tó bá rí àwọn fẹ́rẹ́ tó bá rí kó lè sọ sí masturbation èyí tó fi lọ sí pé kò sí mo tó burú mẹ́. ṣùgbọ́n àwọn àbá tó wá sọ bàbá mi nìyẹn gbé wá pé àwọn medical doctors wọn kọ̀ ọ̀hún ọ̀rẹ́ sí masturbation wọ́n ní medical effect. wọ́n dàda àtúndé medical student láàrin wa nígbà yìí pé masturbation ó ní medical effect tó yà pé kí ni o ó mẹ́rà àfẹ́tì ọkọ̀ lè yẹn jẹ́ tó sá máa sọ bẹ́ẹ̀ máa sọ bẹ́ẹ̀ gbogbo gbà ó láwọn aburú tí ọmọ ṣe kan nu ara jẹ apart from pé kí ni òṣèré àgbọn gbogbo ara mọ́ completely so yìí dà ní tó dáa fún wa jù ká sọ̀rọ̀ fún masturbation mọ́ lọ́wọ́ àwọn. After performance of Mina, is it permitted to delay child bearing in consideration that one is be a student and could possibly affect that student's performance? Yes, ṣe ní ọ̀tá kò tọ́lá yóò pé àáfàá ti sísá ẹ̀fẹ́ ìyàpọ̀ ọlọ́run gbogbo tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ìgbẹ́lẹ̀ tó ara yín gbogbo àwọn kẹta ní yóò pẹ̀lú akéwì nìka ó ti pé àwọn òbí ti yọ̀ǹda ara yín fúnra yín kódà ètò ìlera yín tàbí ètò ìlera yín ẹ sáà ti ìgbẹ́lẹ̀ tó ara yín ẹ wá rò pé ààrùn lóyún nígbà tá a bá parí ẹ̀kọ́ wa torí pé ìwọ wà sùkúl nínú wà sùkúl tó bá lóyún sùn wàhálà akadẹ́mì láti pé wàhálà sùkúl wà pọ̀ kò sí tó burú tó bá jẹ́ pẹ̀lú ìtìfáàk lẹ́yìn náà sọ̀rọ̀ jẹ́yìn láàrin méjèèjì pé àti ìfẹ́ lóyún o

ṣùgbọ́n dáná ìgbà ti àdìsí aláàtì ìfẹ́ lóyún àwọn ọ̀nà tó bá jẹ́ aláàtì tẹ́ẹ̀tẹ́ ìgbàṣe tẹ́ẹ̀tì ní lóyún tàbí àwa ní ẹ̀sìn kò sí nǹkan tó burú lẹ̀ sókè wọ́lọ́ àrùn. Kẹ́sán tó sọ àwọn ìdílé ọ̀sẹ̀kìn àìmọ̀láìdéṣọ̀n pẹ̀lú ìmọ̀lẹ́bí rẹ̀ lórí ọ̀n títí ọ̀rọ̀ ultrasound scanning for pregnant women. Ó ti pọ́jú ẹ̀kọ́ ẹ̀kú kọ̀ọ̀kan. Ṣé alákòókò ọ̀pọ̀ ẹ̀? ọ̀rọ̀ immunization ìlú ìrọ̀rọ̀ tí máa sọ púpọ̀ lórí ẹ̀ àlùmí ìlú ìrọ̀rọ̀ sọ ní pé pẹ̀lú àwọn lẹ́tọ̀ tí mo jọ láti àmúrí gáàjì tí wọ́n gbé lẹ́tọ̀ kan lóbi lórí ẹ̀ tán gbé dọ́mẹ́ntì kúrò náà tó mọ́dá ìdí ìwọ̀n sọ lórí ẹ̀ ló gbé immunization kìí ṣe àwọn abẹ́ ìlú tó sọ ní àrámù ìṣẹ̀lẹ̀ lórí ìdí àwọn oníṣẹ́ pé àwọn kan yẹn lè wọ́n ń ṣe lájọpẹ́ ọjọ́ iwájú ó sọ náà mùsùlùmí kó náà tó lẹ́sìn náà wọn sígbà tó àpọ̀ níta ìgbé ọ̀rọ̀ ní orí rẹ̀ sọ̀rọ̀ mi ti pé kò ní kò ní rẹ̀ rárá bí wọ́n tẹ́ ní nọ́ọ̀sì gbà ìwọ́n ta kò ní pé àwọn fáwọn náà wọ́n gbà ẹ̀ ń tọ́kọ̀ rẹ̀ bá tù sí wípé lọ́dọ̀ tòun ọ̀nà kéèké tọ́kẹ̀rẹ̀ bá wà fún fún un kò sẹ́yìn kankan nínú ṣẹ̀rí àtúnṣọjà haram ká fún àwọn abẹ́rẹ́ ẹ̀fọ́ wa káàdì fọ́ wa. ẹ máa rí pé ṣọ́ọ̀kù gbẹ̀dẹ̀ ní òun sọ̀rọ̀ lórí ìwé polio vaccine tí àwọn brazil kan gba ìtàn àti àwọn fara yìí ẹ máa rí pé òun bá ṣe bá kẹ́bá kẹ́fẹ́ ọmọ òun kọ́ mọ̀wé gbà ó lè má fọ́ mẹ́láwọ̀ nǹkan ìgbà rẹ̀ kọjá halal bí a bá ti sọ̀dá bí zaitun bí ọ́nì àṣọmọ́dá kan ṣùgbọ́n presently àti ìrẹ́lì kankan tó wà tangible táàbù ní káwọn ìgbà ìgbà pẹ̀lú àwọn recent information tó ń lọ́wọ́ àti rẹ̀ nìkan tó tó tó wà láyé jù pé kí ni òfin bẹ́ẹ̀ àbáwọ̀ ọ̀tá Islam wọ́n fẹ́ máa lo lànà yẹn láti fi tú àwọn mùsùlùmí tí náà lẹ́yìn tọ̀tọ̀ gbẹ̀ngàn wọ́n ti ta bẹ́ẹ̀ ṣe pé kí ni ìyẹn wòlíì sọ̀rọ̀ mi ṣe pé kò rí tẹ̀gbẹ́ bá gbọ́ kò ń ṣe ṣọ́ọ̀kù gbẹ̀mẹ̀kọ́ ni sábà fọwọ́ nígbà tí Ibrahim ò tíì di àwọn afáǹgbáyé láti ọlọ́ba ní oṣù tẹ́lẹ̀ bí ọba ẹni tí náà tún wọlé tọ́lọ̀ bá lọ́wọ́ tọ́lọ̀ bá lọ́wọ́ lápá rẹ̀ lẹ́sẹ̀ ọ̀rọ̀ lápá sọ̀rọ̀ lẹ́sẹ̀ ṣùgbọ́n ìlú nígbà gbogbo ẹgbẹ́ nígbà wà sí ìrẹ́ ìtòsọ ju káwọn sọ lórí ọ̀kan ìwọ lè fi pásítọ̀ òfin ọ̀lápẹ̀rẹ̀ ẹ̀sìn èmi ní ìsìn mo lè mẹ́ta fọmọ ẹ̀sìn mo mọ àwọn ìdílé prophetic nation tí yóò lọ wọn tẹ́lẹ̀ ìdílé láìsà tó lọ bá ní kò ní láìsà òní tó má sì lọ láìsà tó lè rẹ̀ nìyẹn o kọ́ ni kòtò rẹ̀ lọ́wọ́ ìgbìyànjú kẹ́ ní gbogbo immunization fọmọ alábàṣà àdúrà ìtù àfọdé káfíńọ̀ gbogbo ilé ìgbìyànjú náà sì bá wù mí ọlọ́ọ̀bà dandan ni à ń pàṣẹ ọlọ́run kan lọ́wọ́ ti náwó yẹn sọ sórí ìlànà ẹ bá fẹ́ tẹ̀sán ọmọ rẹ̀ à ah, ẹ̀ ti sọ ìdìbò ọlọ́run àlọ́. now uh, baby baby with artificial things like cereal and the like. ok gbogbo àwọn oúnjẹ náà gbóló kankan yẹn. alùpùpù ìfẹ́ náà wọ́n sọ ni wípé ìfíṣẹ̀ ní àwọn ọmọ wa pé ká fún ọmọ wa lọ́rùn fọdún méjì tàbí díẹ̀ about ìyẹn ni káwọn obìnrin ó mójútó gbogbo àwọn oúnjẹ náà gbóló àwọn oúnjẹ inú kí ló kọ̀ nǹkan kan ààrẹ ìlú sọ̀rọ̀ náà di haram ṣùgbọ́n ẹ má jẹ́ ká bọ̀ bọ́lá apá ọ̀nà wa ló di agogo àwọn akẹ́lẹ́ ìyẹn kọjá tíṣẹ̀ yà náà fún wọn. àwọn oúnjẹ náà tó lọ bẹ̀rẹ̀ pẹ̀lú ìlàjì nínú wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ìrẹ́lẹ̀ èjì nínú bẹ̀rẹ̀ ìdílé àti ìdàgbé kí wọ́n pẹ̀lẹ́ ìdílé tó lọ ní àkànjì tẹ̀wọ́n náà wọ́n ní ìlọ́lá ìdàgbé ṣe eat and dine mọ́ọ̀tà àwọn oúnjẹ náà tó lọ sẹ́ńtẹ̀lẹ́sẹ̀ òun tó láwọn ìṣáàtì lórí ẹ̀rọ kan tẹ́ pé kí ni ó tó láwọn ìṣáàtì díẹ̀ díẹ̀ lára gan if and rest of microbiology i think or chemistry. It and that is topic in our lecture yẹn most àwọn kan náà agbọ́dọ̀ kankan yẹn lọ́dọ̀ tí ẹ̀jẹ̀ ti ẹ̀rọ òṣùwò lára lọ́dọ̀ bẹ́ẹ̀ àlùmí kò dáìbì kankan tó sọ lórí ọ̀rọ̀ wa àwọn ajẹ́ mùsùlùmí ká fọ́ wọn wa tá a bá ti fẹ́ ibi díẹ̀ náà ti ṣe kò sí nǹkan tó yẹ ara ń bẹ bẹ́ẹ̀ bí àgbàdo bẹ́ẹ̀ bí kọ́ọ̀nù kankan ni kò sí tó ká fọ́ wọn wa ìyẹn ò wá bí ká fọ́ wọn lọ́fẹ̀ẹ́ a lè máa fi ẹjọ́ ká kárípà fún ọlọ́run ṣe wà now okay what is the reason on sixty ultrasound time for pregnant women. gbogbo olú kẹrẹ kò sí ìjọba kan ní òṣèré àtúntò tí yé kò sí tó burú ní ṣe. no no no. all right okay uh, uh, uh, oníbẹ̀rẹ̀ ikọ̀ pé kẹ ṣàlàyé lẹ́kùnrin tẹ̀sí tẹ̀sí buhari pé gbogbo àṣìṣe ìrọ́pò wà ní ìlú ìṣẹ̀rí àná. a ti ṣàlàyé fún àwọn bẹ́ẹ̀. ó ní àlàyé tán. Okay, what of the situation where the wali does not have a Sharia reason for this or her children? Okay. Irú ìyẹn àwọn mọ́sálà táwọn afá àti òfin. Irú You náà not pè your kéde o, náà ń pè ní àlàájú, àìn, dọ́ọ̀jì, lamb. Sọ̀rọ̀ mi yẹn sìn. On the làwọn afá àti òfin. Ẹni tó jẹ́ wà yíyí, ó kọ̀ jálẹ̀ láti jẹ́ kọ́mọbìnrin rẹ̀ kó fẹ́ tó wù nígbà tá a wá ṣèwádìí a rí pé ó ní evidence convincing evidence pé number one ọkọ tó fẹ́ fẹ́ kì í ṣẹlẹ̀ sùn lágbẹ̀rẹ̀ àbọ̀kọ̀ tó fẹ́ fẹ́ wọ́n ló ń jalè àbọ̀kọ̀ tó fẹ́ fẹ́ wọ́n lè sọmọlúwàbí torí tí yóò jẹ́ kí ìjọ sọ̀rọ̀ kọ́ lọ́wọ́ kọ́ ní ìtòjọmọlúwàbí wa ṣẹlẹ̀ àti tó bá wáyé bàbá yẹn bá àbí ẹni tó wà ní ìtò bá fún obìnrin yẹn tó bá láwọn ẹ̀rí tó jẹ́ pé ṣẹ̀rí àfaramọ́ torí náà kọ́ alábàbà obìnrin pé lọ wá ẹlòmíì tó láwọn mẹ́jẹ̀mú títí lo wà nínú ìfẹ́ bàbá rẹ̀ bẹ́ẹ̀ ní ẹni bíi àbòló ìṣúná ni àbòló èrò ní kàtà lọ́wọ́ lórí tí ọ̀jẹ̀ tí ló kọ́ ẹ̀. then ọwọ́ rẹ̀ fẹ́ kí ni ìtò ìdúró ọmọdé ọmọ fẹ́ ẹni kò ní jì ó rẹ̀ àfàbẹ̀ tẹ́lẹ̀ orúkọ ẹni bàbá yẹn ti fò jù ní ṣòkòtò ẹ̀ tún lọ fẹ́ jù àbí bẹ́ẹ̀ fi ẹ̀kọ́ ọkùnrin yẹn tó bá fẹ́ yóò máa bójú ìyẹn kó bójú àbáwọn ẹ̀rí tó yẹ pé kọ fẹsẹ̀ rẹ̀ lẹ̀ kẹ́kẹ́ tó bá rí bẹ́ẹ̀ ìdájọ́ tó wà lọ ka fífi súnà ìdájọ́ yẹn bẹ́ẹ̀ sọ fífi súnà ó bẹ́ẹ̀ mọ́tò àwọn tíra fífi náà gbé ìdájọ́ yẹn wá mẹ́rin làwùtọ́ mẹ́rin sọ̀ká ní síbílì sọ̀rọ̀ púpọ̀ àwọn tíra fífi náà gbé ìdájọ́ yẹn wá. wọ́n ní tí wọ́n tẹ̀lé pé obìnrin yóò wá fèké ní o rọ́fù ọ̀làmọ̀ ìlà sultan the problem wa bẹ́ẹ̀ ni àmì sultan yóò wá gbé ẹjọ́ yẹn kú ọ̀rọ̀ bàbá rẹ̀ ilé títà ọ̀sẹ̀ tó ń sultan yẹn tó lágbára ni kò sultan yẹn kò ó lè mọ̀tò bàbá rẹ̀ ọ̀yà kò fi ọwọ́ kọ wọn ò bí bàbá ń da kí ló wọ́n lórí ní pèsè láti fìyà jẹ àwọn ọmọ sùntọ́nù nìkan ti mọ́lẹ̀ torí pé sùntọ́nù ká gbára ìwọ ọmọ ẹ̀rọ ọbẹ̀ ẹ̀rọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run lọ́nà ọ̀fẹ́ ọyẹ lọ pàṣípò ẹ̀rọ mẹ́ta káfọ́lẹ́ gba ìgbẹ́ láàfin káfọ́lẹ́ gba lórí ìwọ ọ̀daràn ni wọ́n fẹ́ kọ́ màdé oṣooṣù wọn. ọmọ yóò wà bí ẹjọ́ lọ sọ́dọ̀ kí ni o ẹni tó di aláṣẹ oṣù ìyẹn ni ọ̀wà ṣe kí ni o ìyẹn ni ọ̀wà tó ní wà yìí fún. tàbí bẹ́ẹ̀ kọ́ tọ́ba rí pé àwùjọ kí sísè yẹn bá tún pé bàbá òun ló ra gidi bóyá ó ní ẹ tó jẹ́ bí bàbá bàbá kí yẹn bá lè gbọ́rọ̀ lò ìjẹ́ lè ṣe wà nínú fún un ajẹ́pẹ́ bàbá yẹn ti wìláyà tọ́lọ̀ ọba fún kọ́ ó ti fi láre nínú àwọn tẹ̀sí ìwìlà òníyà àwọn tó fẹ́ jẹ wà nínú àgbẹ̀lọ́fẹ́ lòmí kálífẹ́ ọba sọ ní ọkù sọ ní pé àtàwọn ọgbà àwọn tó kù tó bá jẹ́ tó bá tún nínú àwọn èèyàn míì táwọn lè gbọ́rọ̀ yẹn yé tẹ́ǹtì bàlágà tẹ́jẹ́ mùsùlùmí tẹ́jẹ́ onídéédéé tẹ́jẹ́ tó nílà kẹta àwọn ọmọdé mu yẹn pé àyíká náà ṣùgbọ́n nínú ṣùgbọ́n ìdájọ́ tó rinlẹ̀ jù mẹ́mà fún ànífà ló sọ ìdílé táwọn afá àdúgbò àwọn afá sọ ni wípé wàlí sultani ni ó ṣe torí pé ajẹ́pẹ́ irú àwọn àádọ́gbẹ́ òru wà níyì nígbà tí wàá ti sultani ní ìfẹ́ tó ajẹ́pẹ́ yóò gbìyànjú àti mọ bẹ́ẹ̀ yóò ṣe lò pẹ̀lú àwọn olúwa bàbá bẹ́ẹ̀ tí wò ní ilé ìrọ̀lá My father has someone else the wali for daughter. Nasara is a Muslim and Amaya is a Christian. Is this proper for I need to give out a Muslim girl, a Christian? Is my wrong? What should I do? mo gbọ́ yìí la ẹ sọ ẹ bá ní translate ẹ jẹ ká. ok ẹ eh, ẹ operation my father mentioned uh, my mother my father's maternal uncle told my father to be his daughter's wali okay. at our wedding ceremony. Her father is a Muslim, but she was married a Christian. Is it proper for you to give out a Muslim girl to a Christian? Is my father wrong? Nípa bẹ̀rẹ̀ sẹ́ni pé irú sẹ́ni wàhálà aláwọ̀ ni pé ìwọ́n bá jẹ́ obìnrin gẹ́gẹ́ bàbá kọ́ kí ló dé bàbá ṣe wọ́n mọ̀ bẹ̀rẹ̀ lórí Christian tó ń tó bẹ́ẹ̀ fẹ́ ẹ̀rọ tó fún ọgbọ̀n ọgbọ́n ìsìlámù tó ń ṣe lé ọ̀rọ̀ mi ò tí èmi sùn tọ́jú ọkùnrin lórí christian tó wọ́ jẹ́ mùsùlùmí lóbìnrin christian wa sọ fẹ́fẹ́ bàbá rẹ̀ wá sí ọ̀sùn tí bàbá yẹn wá jẹ́ tó gbọ́ ìsìlámù yìí yọ ìyá ní pé ọmọ mi obìnrin ọ̀fẹ́ christian irú àmì yẹn bàbá yẹn pé aburú tí ó lè pé ọmọ mi ìrìnjọ́ fẹ́ fi yó ọ̀nà wa mùsùlùmí wa ni àjẹbẹ́ ìwọ́ bàbá mi ẹ̀dọ́ èmi jẹ́ àbẹ́kọ̀ sókè bàbá mi tí wọ́n bá mú kí wá lè ní ẹ̀ gbogbo ẹ̀ sọ ní ìtẹ̀lé ọlọ́wọ́ ọlọ́wọ́ ọ̀dàlẹ̀ yẹn ọmọ mi ọ̀bẹ ti yó gbàgbé bàbá náà bẹ̀ẹ̀ kẹ́ gbọ́ nǹkan yé tó bá dé sẹ́rù bàbá tó gbọ́ nǹkan yé ni. ọmọ rẹ kò yọ ọ̀yà ọmọ rẹ kò yọ ọ̀yà kiri yó. nígbà tó wọn bá ti rárí ọ̀rọ̀ ti dojú tẹ́lẹ̀ kiri yó lọ́wọ́ kiri yó sódì ìwà nídìí kiri yó máa ti jẹ́ wìláyà kò sí yẹn náà tètè wọ́n ìbọn lè fún lórí bẹ́ẹ̀ tó bá wọn ṣe engagement àbí wẹ́rì rẹ̀ ní oyún tó ìgbà irú ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ti wó torí báwọn méjèèjì kan ìkan jẹ́ mùsùlùmí kan jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ gábẹ̀ẹ́ta yóò sì láti jírí ìfẹ́ kan wà bẹ́ẹ̀ sílẹ̀ wọ àwọn kẹtàwárí kan ṣe ìpìlẹ̀ ṣe kíni o ìpìlẹ̀ ti wọ́ tẹ́lẹ̀ ìpìlẹ̀ yẹn lálẹ́ tó ṣe òun náà sì ni pé ẹni tó jẹ́ mùsùlùmí kó fẹ́ mùsùlùmí ìyẹn dẹ́gbẹ̀ tí wà ní ìlú òjẹ́ mùsùlùmí wà lọ́wọ́ rẹ̀. Okay. Now, can a man do nikah without the consent of the parents? The parents even if that is not yet capable of the ministry study as if he is yet and start working. Now, nínú ìṣẹ̀lẹ̀ Islam, ọkùnrin tó fẹ́ fẹ́ yà wò nínú mẹ́jẹ̀mú tó jẹ́ sílẹ̀ ká àwọn lálàáfíà ibnu waliyu kí bàbá ìyàwó kó fi kọ́ńtẹ́ẹ̀tì tiẹ̀ sílẹ̀ mẹ́jẹ̀mú ni bẹ̀t kọ́ńtẹ́ẹ̀tì bàbá ọkọ kò sí nínú mẹ́jẹ̀mú sí hàtú nìka ṣùgbọ́n ṣẹ̀rí àfẹ́ kí bàbá ọkọ náà kọ́ wà rí àkọwé ó fẹ́ fẹ́yàwó kí ni òun sì yọ sí torí kí ni. arínú àyà Qur'an ó máa ń ṣẹlẹ̀ tó já sí wípé ọkọ àtìyàwó tọ́ bá rò pé bàbá àdínkù ni mẹ́fẹ̀ẹ́yàwó gangan tọ́ lọ fẹ́ lábẹ́ ń sìn ọlọ́run ní ṣe fẹ́ fún wọn náà rè kọjá pé ọjọ́ nìkan tó ẹgbẹ́ olùdíje ẹ̀yẹn kọ́mọ́ tí ìjọba ìjọba mẹ́ta lọ kí àti àwọn ẹgbẹ́ fúnra yín bọ́sùn tàbí kí ìṣẹ̀lẹ̀ náà ìṣẹ̀lẹ̀ láàrin kí ìṣẹ̀lẹ̀ àmì ẹ̀ṣẹ̀ tó wà nígbà yẹn ju ẹ̀ ẹ̀dú fọ́bíà fún hakamẹ́ nínú àlì wà hakamẹ́ nínú àlì à ọlọ́run yẹn gbé ikọ̀ nílé nípa nílé ọkọ ikọ̀ nílé fámìlì ìyàwó tó bá ti dé wọ́n ti ọ̀rọ̀ ọ̀rọ̀ tó dúró wọn ò ní lè dúmọ́ láàrin àwọn onídéèjì yóò wá ti dé kí o fámìlì ọkọ hakama wo ló dé bá nínú tí wọn náà ló di hakama wọn àti àwọn ọ̀rẹ́ nàìjíríà yìí ọgbọ́dọ̀ di hakama èèyàn ní àbí olùdájọ́ àwọn tẹ́lẹ̀ tí wọ́n tẹ̀lé àti kíni o àbítúrétọ̀ àti gírámẹ́ńtò wọn lóyìnbó àwọn yẹn tí wọ́n wà jókòó torí pé ọgbọ́dọ̀ jẹ fámìlì ìyàwó nìkan ọgbọ́dọ̀ jẹ fámìlì ọkọ nìkan torí pé wọ́n lè wà pàṣíà tẹ́gẹ́tì nìsín àwọn àmú èèyàn ní fámìlì ọkọ èèyàn ní fámìlì ọkọ wọ́n wà jókòó wọ́n wà fi ọkọ kí lọ́sẹ̀ nìtòbí fúnra wọn ló ń gbà sí ẹ̀ẹ́dẹ́gbẹ́ níjọ́ náà wọ́n lẹ́yìn nígbà tí wọ́n fẹ́ jáde bó ṣe ọgbẹ́sì máa ti twenty naira lé owó kẹrìsìnì òun ó ṣe kéré kan nìyẹn wọ́n bá ti parí olóyè lórí ojú kẹ̀sì ni lójú sí ni ìṣẹ̀ṣẹ̀ mọ̀ kẹ́ fún pọ̀tù ní ìmọ̀kẹ́ ìlú rẹ̀ ìmọ̀kẹ́ ojú rẹ̀ ọ̀kọ̀ṣẹ̀ jẹ́ ọba tó jọ tiẹ̀ wọ́n lè tẹ̀yàwó gbọ́dọ̀ ó súnmọ́ sí èdè àìdè bá bẹ̀rẹ̀ kámẹ́rì hákámọ́ ní fámìlì rẹ̀ abẹ́ ẹ̀jẹ̀ sọ̀rọ̀ mí nìṣe ṣùgbọ́n kì í ṣe mọ́jẹ̀mú nìkan ní lálàáfíà ọ̀rọ̀ sí àtún nìkan nìkan lálàáfíà ṣe ẹ̀jẹ̀ sí nìṣe tí bàbá rẹ̀ fọwọ́ sí ìyẹn òṣìṣẹ́ mọ́jẹ̀mú tó sọ di ẹ̀tọ́ ṣùgbọ́n wọn ó tún ní àwọn bá implication kan in case of misunderstanding or dispute láàrin ọkọ àtìyàwó yóò níbi àwọn èèyàn yóò àti pé ọmọ máa ṣí ìyàwó nígbà tí òtẹ́ni kankan tí ó tẹ̀ ṣẹlẹ̀ fámìlì rẹ̀ ìyàwó tó lè fẹ́ ṣẹlẹ̀ fámìlì tí wọn. so ìyà ó dáa káwọn bá ṣe lo mọ̀hámọ́lá pẹ̀lú àwọn òbí wa àwọn mọ́ọ̀sì àwọn òbí wa nínú pọ́blẹ́mù kan nínú pé kí ni òun ìròyìn tí wọ́n ní àdéhùn ìṣẹ́ wọn ó dàbí sí wa. ìgbà tó fẹ́ ṣe ní káàkiri wọn tó lọ́rẹ́ lẹ́gùn nínú Ìlọrin. kéré dábìí wa kéré tó bá wọn ọ̀pọ̀ ìgbà tó kọ̀rọ̀ fún ìwọ sídẹ́ǹtì bóòlù tó fẹ́ ṣe bóòlù tó fẹ́ kọ́ bóòlù tó fẹ́ ṣe kí nìkan nǹkan nǹkan nígbà yẹn bá ní pé kò sí tọ́jọ́ àdẹ̀bí àwọn àbá kan sí wọn ẹgbẹ́ ni báyà bá wa sọ̀rọ̀ wọ́n ti bá wa bá sọ̀rọ̀ àbájú padà gbọ́ ó tó padà yàwó òun náà wọ́n tó padà bọ́ òun náà sọ̀rọ̀ òun náà dẹ́gbọ́ ọlọ́run dẹ̀ fi bárkà sí alhamdulillah ó dẹ̀ padà wà successful. lẹ́yìn kan wípé a lè gbìyànjú nínú bàbá wa yẹn àwọn tó ń jẹ́ sí ẹ̀ pé á ah, ọmọ yìí kò ní ní fọsílá jáde máa wo tú rẹ̀ gan lóko lè ṣe bẹ́ẹ̀ àtẹ̀lé ọmọ lọ́wọ́ ọmọ òwúrọ̀ káàkiri ìyẹn tí lè rí àwọn apá àbálẹ̀ ìjàmbá wọ̀nyẹn tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ káwa náà tó wá jẹ́ ọmọ jù sẹ́rígbà mi wà lẹ́yìn dábàá jẹ́ ọmọ gidi wọ́n máa ń ti àwọn òbí wa lójú káwọ̀ fẹ́ lu wa èmi ti ọ̀dọ́ àbẹ̀ ìwọ́n tó bá jẹ́ ọmọ gidi táwọn òbí rẹ̀ ń lé kí èso tó wọn gánà gànàgànà lọ́ máa ń bu àwọn òbí rẹ̀ ibi òun tó jẹ́ ọmọ rẹ̀ gan sùúrù láàbì ti sẹ́lẹ̀ fáwọn òbí wa alhamdulillah àwọn òbí rẹ̀ náà bá wa fi ẹ̀sìn dáhùn tàbí tó bá wa fi súnmọ̀ ṣùgbọ́n wà láìláyé òun lè jẹ́ ọ̀tà fún súnmọ̀ ọ̀bẹ́rẹ̀ àgbẹ̀ pé wọn

kájẹ́ kí wọ́n yọ sí i ṣùgbọ́n tí wọn bá ká nípa wá gbìyànjú àti kọ̀ǹdéṣin wọn a lè rí pé ibi tọ́rọ̀ lọ yìí wà lẹ́yìn yàtọ̀ ọlọ́run àmú kí ni òbí wọn mọ́tò sí ká sì mọ yàtọ̀ ọlọ́run ọ bẹ́ẹ̀ tàbí káwá yàtọ̀ ọlọ́run lọ ọ̀rọ̀ mi yé mi a ṣe pẹ̀lú pé sí ní àtọ̀wọ́ yá